ìwọ ni mo lè bá sọ̀rọ̀ nsìn torí ìwọ ló ń ṣọjọ́ bí lónìí today is your day yeah. ṣé o wà satisfied pẹ̀lú gbogbo ohun tí a fún ẹ ṣá. mo enjoy ara mi gan. no no tó bá tún ní nǹkan kan tó fẹ́ let me know. ṣoṣọ pé o fẹ́ ice cream sí i. Màá fi ṣe takeaway. Mọ́mì, hmm? ẹ̀yin àǹtàtì mi ẹ jọra gan o. Hmm. Kí ló mì? Jẹ́ hmm. wá gbọ́. Ó mọ̀ pé níbí ni ìlà ń jọ ni. Iṣẹ́ mi ìwọ ò wá jọ mí ni. Àwọn jẹ́ ìwọ mi but ẹ̀yin àǹtàtì mi ti pọ̀ jù. Ìwọ náà béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe jọra. Àgbọ̀ irú ìsìn mò ń ṣe birthday mo ní kó wá kájọ ṣe one family wọn láwọn ò lọ o àwọn ń ṣe business o àwọn fẹ́ lọ sínwó kan o wọ́n ti láì kówó jù. wọ́wọ́wọ́ abẹ́ ẹ̀gbọ́n nǹkan tọmọdé yìí sọ kí ló wá imply omi ìpè èmi lẹ́ẹ̀kọ́ owó jù kọ yẹn máa gbọ́ ìwọ mọ̀ pé ẹni bá ń ṣe business wa ó láti mọjú owó bíbẹ̀ kọ́ gbèsè rẹ ó máa dá gbèsè ni gbogbo kápítà lẹ̀ kọ́pọ̀ báyìí kò ní rí wá gbọ́ tẹ̀gbọ́n ẹ̀ tó ń fẹ́ ṣe bówó ló máa fi ra gift fún àbó onífẹ́ ni. of course ah, ah, owó kọ́ ló máa fi rà. <laughs> inú mi dùn pé mọ̀mọ́ mi dáadáa. ẹ máa gbá àwọn pípọ̀ èké. ẹ̀yin náà èwo lẹ wá fún mi <laughs> so ẹ̀yin náà ti take side èmi mo wo owó yín kọ́ sọ nìyẹn. bó ṣe rí nìyẹn náà àbí hmm. èmi nìwọ́jọ́ hmm. hmm, ọ̀pọ̀lọpọ̀ ń Abogba. Oh, I dey enjoy you now. Go Fajina. Go trust. I must see that day before yesterday. Tó bá rí ọmọ tí mo gbé yẹn, ọmọ yóò dẹrùn. Kàkà ó tóbi tó yìí. Kàkà ẹ̀. Ọmọ bọ̀dẹ́. Ah! Ìwọ́n tó lẹ pa ẹ̀mí tó wò Tó bá pa tó bá pa ẹ̀ díẹ̀ ló máa kú. Ṣé mi ìwé mi ṣe? ẹ̀yin guys gbogbo nǹkan tẹ̀ sọ látẹ̀kọ́ ni mò ń gbọ́ àmọ́ èmi tèmi o ẹ ti gbọ́ new dimension ẹni tó fi haúsá kọ́ àpàlà a? ẹyọ mi ọ̀tẹ́tíkì ni àbọ̀ gbádùn ẹ̀ ah, ó kọjá bẹ́ẹ̀ hmm, bàbá ẹ̀ hmm. ah, ó gbé ó gbé ọpọlọ ó Jo jo jo jo. máa jòjòjòjò àṣírí ayé kan ló wà. bẹ́ẹ̀ jẹ́ kojú bàbá rẹ̀ ti láti jẹ́ kó wà wá sómi. wàhálà kò sí nǹkan tó jọ ẹlẹ́mi ló máa last. lẹ́yìn bá sùn jáde. ẹ bá sọ ayé lọ sí wọn sí. gbàgbàgbàgbà àti ìṣe ìfàjì rárá ẹ máa gbà ọ́ lọ́hùn. ẹ mọ tó ṣẹlẹ̀ èèyàn mi tí bá máa gbọ́ agbo bọ̀bọ̀ yẹn máa make sure pé mo bá ọba jẹ́ mo bá ọmọ ọba jẹ́ ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀. ó dà Tani. Yes, come Coming. Come in. Wò ó ṣílẹ̀kùn fẹ́ tán kọ́ lọ́wọ́. Tani. Tani. Ẹ tó fi wọlé! Ẹ tó fi wọlé! Fine. Beautiful. Ó tiẹ̀ dábàá. Abo lórí ẹbí mi. Àbíbí ah, ojú mi. Wo wo bíbá ẹ̀ wú wa wá dáadáa. Àwọn ò kì í ṣe olè kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ o. Àwọn ò kì í gbé tẹlifíṣàn, a kì í gbé chair àdẹ̀ kì í já aago àwa ń dí pẹ̀lú dollars pounds euro wọlé ń sìn bó jẹ́ tọrọ ni bó jẹ́ kọ́bọ̀ ni tó bá wà ń bẹ̀ wọlé kókó fún wa. ẹ̀gbọ́n mi ò fojú mi rí dọ́là rí mi ò dá pound sterling mọ́. ọmọ ìyá máa fẹ́ ń bọ̀ kó bá máa wound ó gbọ́ wọlé ń sìn kó kó dọ́là jáde fún. inú ilé wo ikọ́ bọ̀ kò sí bẹ́ẹ̀. ẹ̀yin boys ó bá ní kò sí kọ́bọ̀ wọlé a máa blast orí ẹ̀ dànù sí i. Ah, ah, ẹ̀gbọ́n mi máa ń fi yẹn sí i kò sówó ní. a tún blast orí ara wọn bẹ́ẹ̀. ṣé woman tó bá sábẹ̀ máa fọ́ ẹsẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀. Yeah. ẹ fi yes sir. àwa bá yín lálejò ni. yes sir. ẹ wọlé sìn kẹ kó gbogbo owó tó bá àánú lé jáde. ah bàbá ọkọ mi mi lówó lọ́wọ́ housewife ni mí. house what. housewife. housewife. yes sir. ó dá olórí ẹbí ah. ẹ dìde báyìí kẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ wọlé lọ ah. kẹ́ respect ara yín mm. ẹ má rí ibinú mi o mm. ẹ wọlé olórí ẹbí kẹ níwájú yín ah, bàbá mi. housewife oní ẹ lówó lé gbogbo ọjọ́ ẹ lóyún sẹ́ńkọ́ tẹ́tí tọrùn àti tọwọ́. bíńkì. mo nílò tó àbọ̀kọ mi ṣùgbọ́n báǹkì ló wà ní. nítorí irú wa ni àbí. àrárá sàkún ṣètòrí torí àwọn ọ̀rẹ́ mi tó wá yá ni. torí àwọn ọ̀rẹ́ ni ṣùgbọ́n pé lójú kòkòrò ni ẹ́ mo mọ̀ you go wound. Nothing, nothing. bẹ́ẹ̀ mo wí mo wí mo ti wí. ṣáà nọtí nọtí o. mo sọ pé mo sọ pé kò sówó kò sí ni. nọtí nọtí. kò síṣẹ́ ah! ni. mo lè lọ. o ò pa ibi alájẹṣẹ́kù. Ah! mi ò bá wọn ṣe rí. ìtorí tiwa lọ́ọ́ ṣe dálẹ̀. ẹ máa ní àjẹṣẹ́kù so gbogbo formation ta gbọ́ pa ẹ̀ kò sí kọ́bọ̀ nílé. ìlú ló ń pa. kill everybody. Yeah. Yeah. Cover up. I lost. bá wọlé àhòrò òwò kó máa ah, bàjẹ́ tọ́lẹ́rì ah, bá wọlé ọ̀rọ̀ ọtí mi lọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀mọ́ tẹ̀ fi kọ́lẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀bà mi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀pá rẹ̀ mi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìgbà ọ̀nà ló wọlé àbúrò ìgbà ọ̀nà ló wọlé ikán o orí ni o jẹ́ ń ṣe sábàbí ire ìgbà tí mo dàgbà o wọ́n ní rìn kan lè yàn àárín láyé tí mo ní rìn ní ìmọ̀ orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire. sábàbí ire ni mo fẹ́ o ibi oníṣọ́ gógó ọ̀dọ̀ mi kò gẹ́ ire ni kí n ṣe láyé ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire sábàbí ire ni kò ṣọmọ tó fún mi sábàbí ire ni kò ṣàyà tó fún mi sábàbí ire ni kò ṣeṣẹ́ tó fún mi sábàbí ire ni kò ṣẹlẹ̀ tó fún mi torí pé ìrìn àjò mà láyé orí jẹ́ ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí rẹ̀. ẹ mú pọ̀ mọ́ tó ń sọ tí bá ti kúrò ṣọ́ọ̀bù sí ẹ máa dọ́dọ̀ ẹ̀ mo ní máa dọ́dọ̀ ẹ̀ sí ẹ mo ṣùgbọ́n kò fẹ́ sáyọ pé oúnjẹ síbà fún mi. ọ̀rẹ́ mi mm. kí ló ń ṣó apá. ok later ọ̀rẹ́ mi. ìyá àlàyé ṣó apá ojú ẹ̀yìn dán. ọgbọ́n náà ń dán ṣé wàá pa. <laughs> àbí. báwo lọjà. ẹ kò sí rẹpẹtẹ o ṣáàrí pé gbogbo ọjà ló kàn dúrà yá àti ìta rárá ọlọ́run. kò síbi tí ó sì aráyé ń pariwo oníwàkọ̀ mánéjà ayé ẹ̀ ni ọ̀rẹ́ mi traveling yẹn ìgbà wo ló ń sìn. mo ṣe lọ lọ́tùnla. ọ̀túnla yìí. ẹ ẹ kò bàjẹ́ owó tí olóṣàjọ náà mi ti wá kó fún ẹ yìí èlò ni. forty five thousand ló wà ń bẹ̀. forty five what. thousand. ìwọ ọmọbìnrin ìwọ ọmọbìnrin ládùn owó tó jẹ mí wọn kò tó nǹkó bọ̀ ẹ ṣé tí bá dé Dubai sórí ni màá lọ máa sọ fún wọn. ọ̀rẹ́ mi bá mi manage ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ bọ́ mo promise ẹ pé tó máa fi dé láti trip yẹn kí n tó kọjá owó tó kù máa balance ẹ̀ ṣùgbọ́n má bínú ọ̀rẹ́ mi kó bá mánéjì ilé yìí. Hmm. bẹ́ẹ̀ ṣe ṣòwò mi yóò dáa o bẹ́ẹ̀ ṣe ṣòwò mi yóò dáa o kò dáa o. ọ̀rẹ́ mi ṣáà má bínú bọ́mọ aṣọ ẹ̀ pé kó tó dé owó ẹ̀ wá ti bá ń lè tí màá kó fún ẹ ṣùgbọ́n má bínú ọ̀tọ́lọ́ni kò lè mọ́ mi lára. èmi ò tẹ fẹ́ jẹ́ sítórì tí bá dé mi ò ní jẹ́ sítórì. báyìí bá dé ọ̀rẹ́ mi. mo fọ́ ni mi uh, anyway àdúgbò fọlọ́n tó bá travel sin ọjọ́ mélòó ló máa lò kó tó padà dé. Ah, màá lò tó two weeks o. wàá lò tó ọ̀sẹ̀ méjì hmm. so odindi ọ̀sẹ̀ méjì ni mi fi ní jẹ nǹkan tó tẹ́ mi lọ́rùn lé. ìyá ó mà ṣe o pẹ̀lẹ́ ẹ̀. Oh. <laughs> ìwọ lè ṣó fọ́nì ni. anyway mo ti mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ sórí tí bá dé surprise ẹ. lọ́nà ogun. Ah, ṣebí mo mọ orí oúnjẹ tó láì jù. in fact òní máa kọ́kọ́ save fún ẹ tó bá jẹ báyìí wàá fẹ́ lè gèrè ẹlẹ́nu jẹ. <laughs> àfi sùúrù àníròrùn tá a máa fi gẹ́ra wa láwọn jẹ kó ń jẹ ṣàtìdùn anyway wàá lọ rí wàá bọ̀ rí o. bá mi ẹ̀ pọ̀ ṣé o ò gbàgbé gbogbo àwọn nǹkan tí mo sọ fún ẹ pé kó bá mi ra bọ̀. Eh, èmi náà ti rí bẹ́ẹ̀ mo mọ̀ wípé àdúrà ẹ̀ pọ̀ jù. Ah, ẹ má gbà mí o ṣó báàdì kọ́kọ́ ṣàdúrà fún ìyàwó ẹ̀ ni. Ah, má wọrí mi ì lè gbàgbé nǹkan tó rán mi ṣé orí gbogbo ayé bá ti ẹ̀ rán mi ní nǹkan tí n bá gbàgbé kò ń ṣe tiwọn olólùfẹ́ mi olólùfẹ́ mi tí ó pé méjì. mi ì lè gbàgbé nǹkan tó rán mi o. owó tó máa mú dání lásìkò yìí ṣó máa tó ẹ ra ọjà dáadáa. onígbèsè làwọn ayé o ọlọ́run ò lè bílíì pé wọn ò san owó mi rárá tó bá rí owó tí mo rí gbà kò tó nǹkan kan rárá lílọ tí mò ń lọ yìí mo fẹ́ mánéjà ara mi lọ Mm-hmm. Ọlọ́run ah, ó sú mi o. anyway gbogbo ìta bá ṣe kọ́lọ̀ ń fàlù bàríkà sí ni ó ti ń lọ ó ti ń bọ̀ eléyìí ò ń ṣàkọ́kọ́ òpin ọlọ́run ní fi ṣe òpin sórí gbogbo ìgbà tó ń lọ tí o máa ń mú owó tó pọ̀ dání yẹn mímọ̀ ṣe ẹ̀kọ́ ọlọ́run ọba náà ló ń ṣe ọlá ẹ̀ àsìkò tó wá mú ọba tó tún pọ̀ bákan náà tó tún fẹ́ mú dání tó jẹ́ ọba kékeré yìí ohunkóhun tó bá rà lọ́hùn agbára ọlọ́run á dirú àdìgbà ọlọ́run á jẹ́ kí owó ẹ̀ kó máa rẹ̀ sí i ah, àlùbáríkà wọ ọjà tó bá rà kódà kó má tún kékeré báyìí lọ ṣùgbọ́n máa dìá wọn ò ní problem lọ́ manage yẹn náà sórí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ lówó tí wọ́n rówó yẹn san kì í ṣe pé bóyá ó wù wọ́n kí wọ́n jẹ́ lówó tó gbádùn ìta ò dáa hmm. ìta ò dáa fún no problem ṣáà má gbàgbé nǹkan tí mo rán ẹ. Ah, má wọrí mi ì lè gbàgbé gbàgbé kẹ ẹ. Hmm. sórí gbogbo àwọn pípù yẹn tí wọn ò sanwó ẹ tó bí ẹni tó bá jẹun kánú tó jẹun tó yó ló máa ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun fẹ́ ra àwọn ọjà tẹ̀yìn kó wá látòkè òkun yẹn èmi ní bàtà èmi ní báàgì èmi láṣọ èmi ní nǹkan kan ẹni tó bá yó ló ń rarú ẹ kì í ṣe pé bóyá pé ó wù wọn láti má sanwó ẹ. ó bẹ́tà kan má ra mọ́ ẹni tó bá mọ̀ pàgbára àwọn ògbé kò ń ṣe oge ó bẹ́tà kó má ṣe mọ́ o ó bẹ́tà o má ra nǹkan mọ́ o. kò possible má gbàgbé jọ o. dá sílẹ̀ mẹ́rin sí mo ti sọ fún ẹ pé tá a bá ti gbèrò tí mọ́tò dẹ̀ ti kún kó o jókòó ní mọ́tò ò ní láti tún yọjú síta sórí nǹkan tó dá sílẹ̀ mẹ́rin sí. kò rí bẹ́ẹ̀ ọrọ̀ ajé ni mo ń ṣe nígbà tí mo rérò tó kúnlẹ̀ ni mo ṣe wò pé kọ́ jókòó kémi mú standing tèmi. ọrọ̀ ajé orí burúkú ló ṣe mẹ́rin sí abẹ̀rẹ̀ iṣẹ́ láago méje àárọ̀ ọlọ́pàá mú alágo méjìlá ọlọ́pàá gba one thousand naira lọ́wọ́ wa àkáǹtì ìbò ló fẹ́ kápọ̀ ẹ̀ sísìn. ó dẹ̀ má bínú tó bá dọjọ́ mi máa máa jókòó. kí ọlọ́run jẹ́ kó rí rẹ̀ tí n bá tẹ̀tún fẹ́ wá gbéyàn ṣiṣẹ́ ajẹ́ òní màá gbé ṣiṣẹ́ ọlọ́run jẹ́ kó rí ṣe wá wá wá wá ọlọ́run jẹ́ kémi jojú mẹ́ran tèmi bó ṣe rí mi gbà gbà ó kéré lójú àbí ó yá wèrè gbà lọ́wọ́ mi jọ. wàá fún ẹ lówó tà. kọ́ fún mi òun náà ni. èrò ló fún ẹ. hundred naira. hundred wẹ̀kùn. hundred naira. ló fún ẹ olóòjẹ kọlọ́pàá mú un. nǹkan tó sọ nìyẹn. wẹ́ bó ṣe yẹ kó rí náà nìyẹn ó sì tẹ́ lẹ́nu nìyẹn ìwọ náà wàá rọ́mọ six dollar ẹ ó fi yẹn rí ẹgbẹ́ ni ó sàmì. àmì. ẹ̀hẹ̀ àǹkọ́. màá lọ ah, ọ̀yà tó ń wò mí àbó ò tí ì jẹun. mi ò tí ì jẹun kankan látàárọ̀. ò tí ì jẹun látàárọ̀ ah, mo rò pé ò ní sọ̀rọ̀ ni gbà fọ́túnà àpò náà kò fi ṣọ́pọ̀ ṣùgbọ́n wàá mú fọ́túnà rà yìí bàbá mi fi ra igbó tó bá yẹ kí ni tó bá gbó kíákíá tó fi ẹ sẹ́mdà tó bá jẹun tán ẹ̀kẹ́ mi náà fi fọ́túnà rà yìí ṣọ́pọ̀ ẹ jẹ́ kí n bá yín fi ra coca-cola. àkó. coca-cola. orí pépà fún mò ń jẹ ni ó máa ń gba omi gan ni orí tí mo ṣàtà pé wọ́n tàjọ. ta ni yẹn. jẹ́ tó máa tà. Ah. ọmọ ńlá. jẹ́ tó máa tà. ọmọ ńlá. pẹ̀lú ọ̀rẹ́ báwo tó máa tàkùsí bàjẹ́. ọ̀gá ọ̀gá ọba mi ọba mi ọba mi abájọ bó kọsẹ̀ blẹ́dà tẹwà. kí ló wo ọmọ ìwọ máa lọ ní báwo ni wá wá bá mi ṣe bí ọ̀rẹ́ mi. wá eléyìí jẹun owó ni mo fún pé fi róúnjẹ báyà kó nje nu. o gbọ́ wọ́n lẹ́sẹ̀ ń gbọ̀n tó máa bí bàbá ẹ̀dá lọ gbábọ́ kó ra má ṣe bí ìwé pẹ̀lú mi o tó bá dóúnjẹ mi ni kó dànù tẹ̀lé ni. èmi ò bẹ́ẹ̀ ni a máa ń bọ ọmọ jẹ́ rẹ̀ tọ́mọ bí bàbá ẹ̀ kó dóúnjẹ mi ni. má bínú tàbí mi nǹkan tẹ́mi ń bẹ sọ tẹ́lẹ̀ ìbẹ̀ka tó máa ní ìjì pa fún yín tẹ́lẹ̀ ni orí ni ó yí pọ̀ ń bẹ̀. ilé yìí sẹ́mi kan eléyìí ràn kan ni ìkọ́ni mi. ìwọ ọmọ ńlá tó tún di kọ́ jẹ́ tòmátà. ikọ́. jẹ́ tòmátà. olókùn di kọ́. ìwọ mọ́lá òkùn di kọ́. ikọ́ ló kí. ikọ́. jẹ́ tòmátà. báwo ni gbòòrò. gbòòrò dùn ó wà ní ẹ̀jẹ̀ jáde. sílẹ̀ kẹ́ máa gbọ́ ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti ń borí o àrùn ìdọ̀tí ti inú ẹ̀gbin là wá iná ló ń wọ aṣọ onídàálẹ́sì bí a bá rí lówùúrọ̀ kí ló yẹ ká ṣe yẹn. àbíkẹ́ àbíkẹ́ fún mi kí ló ṣe. mi ò mọ̀ tó ṣe. àwọn yàtọ̀. àbíkẹ́ tí a bá jí lówùúrọ̀ kí ló yẹ ká ṣe. mọ́mì mọ́mì mọ́mì. àbíkẹ́. kí ló dé. ẹ ká sọ ma. ìlẹ̀ fún mi báwo ni. kí ló dé kí ló ṣe ọ̀rẹ́ yìí. àmọ́ nǹkan tó ṣe ó dédé bẹ́ jáde láti kíláàsì ni tíṣà wa ló ní kí n tẹ̀lé. ẹ kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ni dé mọ́mì àǹtí mi ńkọ́. àǹtí ẹ ó ṣàmọ̀ pé àǹtí ẹ travel pé kò ìdí. wọ́n ti dé mọ́mì. àwa ti dé mi kò tí ì ní débí. wọ́n ti dé mọ́mì ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún wà very very important. mo fẹ́ sọ nǹkan kí ni nǹkan náà. mo fẹ́ sọ nǹkan fún wọn mọ́mì. Abíkẹ́ kí ló dé má wọrí kò lè yé ah. Hello mommy. Ah, péjú kọ yẹn. Ìyẹn ni pé o ti dé. <laughs> Bẹ́ẹ̀ ni mà, ti dé lálẹ́ àná. Ṣàlàáfíà ló wà. adúpẹ́ máa ó rè mí ni wọ́n ní kí n sinmi díẹ̀ kí n lè palẹ̀ mọ́ díẹ̀ kí ó tó di pé màá wá wo yẹn. ẹ báwo ni jọ́nì. adúpẹ́ máa àbí kẹ́ńkọ́. ó kó wà ń bí ó lóun fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ok ẹ hello. àbíkẹ́ báwo ni. fine. àǹtí ẹ káàbọ̀. mi. ẹ mẹ́sùn ọ̀pẹ nísìnyí tẹ́tí wà ń lé ẹ̀ ń ti gbogbo lẹ́kùn yín ọlọ́run má jẹ́ arógun olè o. àmì o ah, àbíkẹ́. òde nìyẹn ò dúsẹ̀ falálà. anyway tó bá dìrọ̀ lè máa wá sọ́dọ̀ yín ṣá máa wá wò yín. ok ó dàbọ̀. Okay. Hello. ọ̀dà ọlọ́run ní jẹ́ arógun olè nísìnyí tó dẹ̀ ti rí bá sọ̀rọ̀ ṣé ẹ lè wá máa lọ school àbí. ó ti rẹ̀ mí mi ò ní lè lọ. ó rẹ̀ kẹ́. bẹ́ẹ̀ni fún bàbá mi gbé bàbá wa láti school. mọ́mí hmm. ó ṣe wọn kọ́ mi. yes ma. wá wá wá wá wá ń tì. ah ṣé wàá rò pé màá cheat ẹ mo sì jẹ́ ìrẹ́ ẹ̀ náà mo kò lè cheat mi. ilé wa fúnra wa fún anyway kan tó ṣẹlẹ̀ sí ni pé forty five thousand tó kó fún mi nígbà tí mo travel. wàá wá yọ kúrò nínú one oh five yẹn sìn wàá wá kó balance ẹ wá ìmọ̀ ló máa tó gbọ́jà o. Ah, ah, ọ̀rẹ́ mi ò lè ṣe yẹn fún mi náà àṣàṣemọ́ra wa ò lè ṣe yẹn fún mi jọ sórí yẹn ti tó ṣorí gbà tí mo fẹ́ travel bí èmi nìkan ni mo mọ nǹkan tí ojú mi rí gbogbo àwọn tó jẹ mí lówó kò sẹ́ni tó rẹ́dì láti san owó fún mi Dubai tí mo dẹ̀ wá lọ ń sìn lélẹ̀ bóyá lo mọ̀ wípé tó o bá kó owó ẹ̀ dání wọn ò ní tajà fún ẹ àwọn òun gba wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tàná ni máa tó kówó wá àbó lọ kó owó wá kó wá gba ọjà. ọ̀rẹ́ bíi tèmi kọ́ nà án bíi tèmi kọ́ mo ti má ti ń rajà báyìí tí mò ń tà mò ń kówó ẹ̀ fún ẹ ni kò bàtà wọn kékeré yìí bó dé náà pàápàá gan náà màá mú nù tí màá tà sí màá fi dókòwò. yes is it. ìyá bèrè wá a gbọ́ pé ẹ dé láti ìlú òkèèrè la yọjú sí yín. Hmm. ó ga ọ ọ̀rẹ́ mi mo ti wá pọ́pọ́là báyìí òun ìlú mọ̀ pé òun travel màmá àlàyé owó dé. madam ẹgbẹ́ kọ́ àdàkù yé yín ni a ní ká wá gbẹ̀ ẹ̀tọ́ wa ni. ẹ̀tọ́ ni. arábìnrin wọn ní kó wọlé kó gbẹ́rù jáde oní níbo wọlé kó gbẹ́rù jáde tí ó wàá fẹ́ jẹ pàkádà rẹ̀ dà. Thank you ewu ni ẹ jọ nítorí Ọlọ́run ṣe ṣé ó ya wèrè ni a ní kó wọlé kó gbẹrù jáde ó sọ pé ẹ jọ nítorí Ọlọ́run. Ọlọ́run oh mo fi títóbi Ọlọ́run fi ṣe èrè ní ìtí ìgbọjà mi. ṣé ṣé ó ya wèrè ni àbí báwo ló ṣe ń ṣe wọn ní kó wọlé kó gbẹrù jáde bàbá mi sọ pé kò tí gbẹrù àbọ̀ fẹ́ kí n fi ìbọn yọ orí ẹ̀ sílẹ̀ ni. ìdílé dàrí tó ó ṣe mo ti gbọ́jà ní ọ̀rẹ́ mi orí mi ti gbọ́ jẹ ó jẹ ò tí kò lè parọ́ fún yín. aláyọ̀ ni sọ ní kọ̀ọ̀rẹ́ ẹ̀ kó gbẹ́rù jáde ìwọ sọ pé kò sẹ́rú àbí máa kọ́ ẹlẹ́sìn. àwọn ojú wọn àwọn aláwìn ọlọ́ọ̀ máa búlọ̀ọ̀kì. Ìjẹ̀ṣà o ẹ̀yin kọ́ ni Mr. D.O. Anjuwon. èmi náà ni. ó ga ọ ẹni mi mọ kò síbi ìṣẹ̀lẹ̀ jù ẹ lè rántí ẹ lè rántí náà bọ mo jẹ́ kan lára àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yín ní Christ Church School. ẹ kí ló orúkọ tọ̀dọ̀ tiẹ̀. Adéyínká Azan. Yínká Azan Yínká Azan ọmọ mi ó mà ti ga jù mí lọ ńlẹ̀ gẹ́. ọlá yìí nìta. olúwa ìṣòwò olúwa ìṣòwò. Eh? Ah, ah, ibo lẹ ti ń bọ̀ sà. Ah, mo ń bọ̀ láti school ni. láti school hmm. ẹ̀yin teach ni. mo yìí ń teach àbí kí la fẹ́ bọ́ lọ́nfà ìlú lórí bó ṣe rí àárí kan ṣe kan. school lẹ wà. Eh, animashaun nursery and primary school. animashaun nursery and primary school area wo ni ẹ wà. ní òkè odò. òkè odò. Eh. ó ga ọ ẹ jẹ́ kí n fún yín ní káàdì mi. Okay. Ewa. Eh? Senator Ma, eh, Ewa eh, online. Yes, yes. Zero eight zero. Mm. Two three. Two Five four. Six seven. Three five. Thirty five. Okay. Um. D O N J O. All sir. Okay. So I'm calling times. Okay. Okay. Okay. Oshigo, my dear. Okari, my dear. Um, Abro. Ah, Èló ló Five hundred. Five hundred naira. All right. All right. Yeah, old man. How much is the money? Yes, sir. Abi? Yes, sir. One five, Abi? It's one five. Okay. Yes, sir. Thank you. Thank you. Abori, you tell? Don't sell it. Orí máa teacher mi ni nígbà tí mo primary school. ọlọ́run ẹlẹ́dàá wọ. ìyẹn ti máa pẹ́ o. ó yìn teach up till now. ìwọ gan máa tẹ̀ lójú ọ̀nà kẹ. reason ni pé máa yẹn ti dáa jù kò sí gbogbo student ní kì í ṣe gbogbo absent he is just too nice. Ah! ara ntẹ yẹn fi gbọ́dọ̀ máa dúpẹ́ láyé yìí nìyẹn ah, ọ̀rẹ́ mi. alhamdulilayi let's go. ló dé òdó ṣe extra coaching ni. Ah, ah see that. Hmm. Hmm. báwo lè ní. a kò bá a ṣe kí ló dé tọmọ yìí tètè délé báyìí sá. Ah, ọmọ àṣẹ ń bí ní màá ní ẹkúkú mọ ọlọ́run mọ tí ó ti ti bẹ ó ti bẹ. hello. Um, eh, èmi ni dádì ẹ kúrò lẹ́sà. mo mọ̀ pé ìwọ náà ni. Eh, nǹkan ló nǹkan ti ṣẹlẹ̀ o dádì. ẹ. Eh? ibi iṣẹ́ ni mo wà nírọ̀lẹ́ ìsà ni àwọn neighbors wa wọ́n sáré wá sí ọ́fíìsì mi wọ́n wá ṣàlàyé fún mi wípé àwọn olè wọ́n wá sí ilé mi wọ́n dẹ̀ bá ìyàwó mi àti ọ̀rẹ́ ẹ̀ nílé wọ́n dẹ̀ yìnbọn fún ìyàwó mi kódà wọ́n yìnbọn fún ọ̀rẹ́ ẹ̀ náà. amrọ̀bàkẹ́. ẹ́ ah pé. ok kí ni condition wọn sìn. ta ni. ó kírítíkà gan o bíkọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí hospital la wà. à ń bọ̀ ń sìn à ń bọ̀ ṣé péjú ti dé ni. ẹ ọ̀sán yìí náà ni mo ṣe mọ̀ pé ó ti dé e. òun la kì í sọ pé amrọ̀bà lọ káwọn àtọ̀rẹ́ ẹ̀ mọ́lé wọ́n ṣùt wọn. Ah! ayé mi ò gbé ọmọ mi péjú wọ́n ṣùtù péjú. Ah! Àbíkẹ́ Àbíkẹ́ ah ìwọ ọmọ yìí. kí ló tún ṣe. nǹkan tó gbé wálé náà nìyẹn o tí òfin lè dúró ṣe extra lesson ẹ̀ ó lóun rí i pé àwọn arm robbers pé wọ́n máa lọ àtáàkì ẹ̀gbọ́n òun lé o pé ká sọ fún Péjú pé kó ṣọ́ra o kó máa make sure pé òun tilẹ̀kùn géètì òun tún tilẹ̀kùn lé pé kó wà kẹ́fù nǹkan tó sì bá mi sọ nìyẹn o. Ah! ẹ wọ let's go let's go let's go ẹ má the car. waste time. Ah! Hey! ìjẹ́ nọ́ọ̀sì kankan ti débi láti attend sí. ìkan wá lẹ́ẹ̀kan but bóyá torí pé orí kò ń sùn kò ṣe é ní fi wọ́n kàn lọ. ok. Ah. Ah. Doctor, doctor, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ gbà mí ẹ. Kí ló ṣẹlẹ̀ sábúrò mi báyìí? Madam, ẹ fọkàn balẹ̀. Kò sí problem níwọ̀n ìgbà tó yẹ pé gbogbo ibi tí ọta àbọ̀ yẹn bá wà rẹ̀ láti yọ pátápátá kẹ̀dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ibi tí ìbọn yẹn gbà rẹ̀ kò ń ṣe ibi tó léwu rárá kò sí problem òun tiẹ̀ ti survive náà. okay doctor ṣé ẹ̀ ń àṣọ mi báyìí. no of course kò sí problem. no problem. okay madam. Mr. Kimbode, ẹ pẹ̀lẹ́ sá, ẹ pẹ̀lẹ́, Ọlọ́run olha onde ẹ̀ mọ́. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ọ̀gá ẹ sọ fún mi, o ló ṣe ṣẹlẹ̀ gangan náà? bá ṣe ń bini nìyẹn o ṣé ìyàwó mi oníkáràkátà ni Dubai ló dẹ̀ ti máa ń lọ kó gbogbo àwọn nǹkan tó ń ta ìwà ó ti lọ ilé tó lọ́gbẹ̀yìn ó ti dé àti dúpẹ́ fọlọ́run èmi ò dẹ̀ sí nílé òun àti ọ̀rẹ́ ẹ̀ wà ní ibí mo ti jáde lọ́n wọ́n ní bí àwọn olórí burúkú olè ṣe wọlé wá nìyẹn wọ́n láwọn fẹ́ gba dúkìá àwọn fẹ́ gbowó àwọn fẹ́ gba gbogbo ẹ̀ ìyàwó mi ò dé bá wọn mú lágídí kàwékàfọ̀ ni wọ́n ṣe yìnbọn fún ìyàwó mi àti ọ̀rẹ́ ẹ̀ nìyẹn adùlọ́tún adùlọ́sí lẹ́yìn tẹ́mi dé ó ṣàjà sí pé ìyàwó mi ṣaláìsí sínú wàhálà yìí. ẹ jọ sá ọ̀rẹ́ wọn yẹn gangan wá ń kọ báyìí. ìyẹn ọ̀rẹ́ ìtọjọ wà ń bí tẹlifíjọ yẹn ah. <laughs> wọ́n ní oníkálukú àbí tiẹ̀ lára ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú ti ṣẹlẹ̀ kálukú rán tiẹ̀ ni àwọn ẹbí tiẹ̀ náà ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n ohun tí mo gbọ́ gbẹ̀yìn ní àwọn tó wá kí mi bí ni pé kò kú olóhùn ò kú sí tiẹ̀ ah, ah. Eh, eh, eh, ṣùgbọ́n ẹnìkan ọ̀rẹ́ nìkan oníkálukú ń wà nínú ilé wọn tó ń ṣèdárò oníkálukú tiẹ̀. ìlú yìí máa le o kéèyàn máa struggle títí títí títí tàbí jẹ àti mu káwọn olómi kọ́kọ́ mi lájọ kọ́kọ́ dẹ̀ mú ẹ̀mí onítọ̀ ń lọ bẹ́ẹ̀. wọ́n ṣe fi péjú dá mi lágara nìyẹn o ìyàwó mi di ẹni tí a gbé bíi ti ọ̀gẹ̀dẹ̀ ẹ jọ̀ọ́ ọ̀gá ẹ má ronú o ṣe ti gbọ́ ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ láéláé. dùgbò ẹ ṣe. anyway mr kimbodi àwọn ará ọ́fíìsì wọn ní ká máa kí yín. ẹ bá mi kí wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ẹni mi ò ní fi irú eléyìí san fún wọn wọn ṣe púpọ̀ a sí yín o ṣe gbọ́ ẹ má rò ó ẹ ṣe púpọ̀ ẹ rọra o. yes sir. mo fẹ́ bá yín sọ náà ju pé mi ní fẹ́ kẹ́ jókòó kẹ́ máa ronú kan ṣé òwe kan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò sọ́gbọ́n ta fẹ́ dá sí i mi dẹ̀ ní fẹ́ káwọn kan wá dé kẹ́ wá jókòó kọ́ máa káwọ́lé nílé jìkà kọ́ máa ní kíni nǹkan tó tó kọ́ máa tó wáyé sọ nǹkan tí ò yẹ kó sọ gbogbo aláǹgbá ló dànù délé àmì tínú rùn. bẹ́ẹ̀ni ah. èmi ti gba kámù àbí ah. kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fà n tó jàjù ni ti màmá ẹ̀ tí mo ní kó bá mi bá sọ̀rọ̀ ó dẹ̀ ti bá sọ̀rọ̀ ọlọ́njẹ́ ó gbọ́. a gbọ́ wọn á gbọ́ àwa náà wà ní sinmi ni màá tún débí lọ́la lágbára ọlọ́run. o ṣe máa yà all right o ṣe o. ẹ káàsán sá o ẹ káàsán ẹ káàsán sá. ẹ ẹ̀fọ́ ṣé bẹ́ẹ̀ kọ̀ ṣá. bẹ́ẹ̀ ni kò sí. yẹ ah, ah, wá yẹ o mo gbé mo gbé mo gbé o yẹ yẹ ìkúlẹ̀ abiyamọ o. Ah! ah péjú kú. ẹ jẹ́ àfisùúrù sí ẹ jẹ́ àfisùúrù sí ó ti ṣe ó ti ṣe lẹ́yìn máa ń ṣe báyìí kí ló fẹ́ kí mọ́mì ṣe ọ̀rọ̀ ọ̀tún ńlá wọn máa sọ fún mi. gbogbo wa ló dé bá a rò látẹ̀yìn títí dọ̀nà kan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àfikọ́ lọ́hún tún wà nínú. ṣó mọ nǹkan ìjọ tí mo ti wà dé ní kíláàsì yẹn ìjọ mọ nǹkan tí mo rí. kí ló rí. ṣé ni mò ń rí bí àlá níjọ yẹn pọ́n àjẹgbé àlè wákàtí tàìmù mọ́lé wọ́n dẹ̀ pa. lóòótọ́. ẹ mo ṣègbà fọwọ́ ti máa rí bí àlá bẹ́ẹ̀ nìyẹn tó dẹ̀ máa papà wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ah àbíkẹ́ ajẹ́pọ̀ ti darí ràn nìyẹn jọ nítorí ọlọ́run má ríran sí èmi o. ṣé nǹkan tó máa sọ sí gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ ń sìn ni. kí ló fẹ́ kí n sọ àmọ̀ràn tí mi lè gbà ní kò délé kò pé dáàdì kò pé mọ́mì kò sọ fún wọn wọ́n wà túnṣe sí i kí n sọ fún mọ́mí àti who is that? Ah! Táíwò, ó pẹ́ díẹ̀ gan ṣá, kí ló dé? Ó dá mi agro ti ń gbé mi láńgbé oúnjẹ aláyọ̀ dé ẹkùn báràjì ọmọ ọgàn ó ti ń ó ti ń ṣọ̀pọ̀ ó ti ń jẹun sókè <laughs> ó ṣe gọbà ìdíyà wá ní olórí burúkú ni ọmọdé yìí ṣá. kí mo ṣe sà. kí ló ṣe kí ló ṣe igbó tútù ló rọra fún mi. mi ò mọ̀ pé tútù ni. ó mú nǹkan gbígbé yàtọ̀ sí tútù ó fẹ́ pa mí ni ó fẹ́ pa mí tí o bá gbọ́dọ̀ mo pa yé àti bàbá ẹ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ pé à yé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ pé à à àwọn ẹlẹ́nu kó àwọn ẹlẹ́nu kó àwọn ẹlẹ́nu olóṣì olóṣì ò fẹ́ pa mí olórí burúkú. next time tí n bá ti rún ẹ ní igbó ẹ wàá gbé sí etí wàá gbọ́ iṣẹ́ wò tó bá ti dún kra kra kra that means bó ṣe kí ni ó gbẹ nìyẹn ó ti gbọ́. ìwọ náà ràn wá pé kó wá pa mí ò dẹ̀ lè rémi pa torí àánú ẹni mò ń ṣe màá ti yín ẹ lọ́rùn dànù tó bá wọn ẹ̀kú tó lọ gbé gbókùtù wá fún mi màá gé ẹ ní apá sọ̀rọ̀ ni kó sí lọ. lóṣì lórí burúkú ọmọ oníṣẹ́ ni mo pààyè àti bàbá ẹ̀ ó dé ha ṣé lè ṣe máa ní ìdíkó tó dé bóyá ìgbà díẹ̀. Oh my God. Ah, Ọlọ́run àgbà o. Dádì. My dear. Ẹ ti ṣetán. Bẹ́ẹ̀ni, ó yá kí n lọ drop ẹ sí school kémi náà gba eh, school tèmi lọ. Dádì, kọ́kọ́ wà tí mo fẹ́ sọ fún yín o. Ó yá ó yá jẹ́ kí n gbọ́ látòní lọ àti dolówó. àmì o lórúkọ jésù mo kílè mẹ́ o àmọ́ kí lo rí o. ẹ má wọ̀nyí àmọ́ mo mọ̀ pé látẹ̀ni lọ gbogbo nǹkan tẹ́ bá ti dáwọ́ nílé báyìí owó ńlá ńlá ńlá lẹ máa fi rí. àmọ́ lè ní o tẹ́ bá ń bọ̀ láti ibiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ gan tó máa rẹ̀ yín ẹ rọra drive o èèyàn ní kọlù yín o ẹ̀ẹ́dẹ́dẹ́ kọlù yín o. àmì o àmì àbíkẹ́bíkẹ́ bẹ́ẹ̀ ní tiẹ̀ rí. yàrá ìsìnkú. báwo ni ọ̀gá olóṣè mi mọ̀ pé wọ́n ni. èmi ni sà. báwo ni ọ́fíìsì. ẹ ẹ ọ́fíìsì fine. ọ̀gá ńkọ́. wọ́n wà àwọn náà ló rán mi sí yín. ṣé kò sí problem problem kankan you see ah èyí eh, contract mo put application fún lọ́dọ̀ yín eh, èsì ìwé ẹ̀ ló jáde yìí sìn approve ẹ̀ ló so ọ̀gá fẹ́ fi lè ránṣẹ́ sí mi wọ́n lè pè mí kí wọ́n gbà fúnra mi ó ga o <laughs> anyway uh, bá mi kí ọ̀gá dáadáa bá mi kí wọ́n sọ pé màá yọjú sọ wọn bí kí wọn náà tẹ̀sán dọ́wọ́n náà máa ti pè wọ́n fúnra mi. ọ̀rẹ́ sọ. Ah, ah, ẹ wá wá lọ lẹ́tà oríire ló mú wá yìí àwọn ọ̀dọ́ yẹ ẹ́. Uh, okay, okay, okay, okay, You have this. It's, it's not too much for you. For me, sir? Yes. Ah, yes, sir. All right. Yes. Bami carry boy. Ah, here what? One go. Okay. Yes, sir. Yínká ni sà. ah Yínká ilẹ̀ máa yá báwo ni o. àwọn òkè sà. mo ní kankan fún yín ni sà. jẹ́ kí n gbọ́. mo wí ní contract kan ni sà ó dẹ̀ jẹ́ iṣẹ́ tí ó pọ̀ díẹ̀ wọ́n á rí i pé ilẹ̀ yìí ni ẹ̀yin ń gbé. kì í ṣe tèmi nìkan lè dá ṣe wọ́n á ní pé kí n involve ìjọ sáré sọ̀tún sósì ṣòtì yín sìn gbogbo àwọn tí ẹ bá mọ̀ tí wọ́n ń ta kọ̀ǹpútà mo fẹ́ kí you get in touch pẹ̀lú wọn nítorí pé gbogbo iléeṣẹ́ ìjọba tó wà nílẹ̀ Ìlọrin ká supply kọ̀ǹpútà yẹn sí. ìgbà wo ni iṣẹ́ náà máa bẹ̀rẹ̀ báyìí. Ah, nù ní kẹ́kẹ́ báyìí ni sà o iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí náà nìyẹn so gbogbo ibi tẹ́ bá mọ̀ pátápátá ẹ̀ tẹ̀ máa pè wọ́n ṣé o ti yẹ yẹn ká má fi falẹ̀. Oh, oh, oh, ok ok ok màá pè é sí màá pè é sí. all right sir. bá àwọn kan tó ń ta kọ̀ǹpútà sọ̀rọ̀ láìpẹ́ yìí ni. ṣùgbọ́n wọ́n fẹ́ mọ. how many pieces ni àwọn kọ̀ǹpútà tí a máa need. ah mi lè sọ pé báyìí ní pàtó ṣùgbọ́n ó lò kékeré mọ́tò a sì lè ní five thousand pieces. ah five thousand. bẹ́ẹ̀ni ṣé ẹ̀yin náà mọ̀ pé gbogbo iléeṣẹ́ ìjọba ni wọ́n pè tí ẹ̀yin náà bá dẹ̀ fojú wo dáadáa kí a tó máa ó kéré jù náà láàrin five thousand six thousand ni tí ó bá tún jù bẹ́ẹ̀ lọ. àwọn yẹn bí mo ṣe wò wọ́n wọn nílé ní tó yẹn o ṣùgbọ́n má wọrí ṣá wàá tún pè é padà láìpẹ́ yìí. ọ̀rẹ́ sà èmi náà tẹ̀sí báyìí gẹ̀ẹ́tì àwọn ọ̀rẹ́ mi kan tí ó jẹ́ pé kọ̀ǹpútà ni wọ́n ṣe so tí n bá ṣe tán tí n bá gẹ̀ ìwé wọn tó máa pè yín padà máa fún yín láti dẹ̀sán kẹlẹ́ sọ́dọ̀ wọn. okay man and ladies ó dàárọ̀ ni o. ó dàárọ̀ ó dàárọ̀ eh, mo fẹ́ sáré débi kan ó dàárọ̀ wà á gbọ́. ẹ bá fẹ́ ten thousand pieces ìyẹn ò kì í ṣe problem a ní more than that uh, amount in stock but ẹ ní láti san eighty percent gbogbo owó ọjà tẹ́ fẹ́ ra yẹn ká tó lè supply yín ṣẹ́rí owó kì í ṣe problem káṣá àti rọ́jà ìyẹn gangan ni kókó àbí òye ń sìn. ọjà wà ọjà wà more than enough a ní stock but owó yẹn lẹ́ni láti kẹ́yìn try kẹsàn-án owó yẹn. kò jù bẹ́ẹ̀ lọ ok n bọ̀. ẹ nù sà. iwájú marketing manager Sony Computers mo wà báyìí. ṣùgbọ́n àlàyé tó ń ṣe fún mi ni pé. kò sí iye ọjà tá a fẹ́ àwọn ní in stock ṣùgbọ́n à ń láti wá san eighty percent as deposit gbogbo owó tá à ń láti san fún ọjà tá a bá ti rà. ìyẹn ni problem báyìí. ẹ sọ fún wọn pé èèyàn ṣe kò yẹn ṣe problem sir in fact tí wọ́n bá fẹ́ gba hundred percent a máa fún wọn lówó wọn àfọwọ́ṣùwádìí gbàgbà lọ́wọ́ ìjọba. mo ti sọ yẹn fún un. ọ̀rọ̀ ẹ̀sán. ẹ kí la ṣe máa ríra báyìí. ẹ ẹ má wọrí tó bá di ní àròkọ ẹ̀mí wàá bá yín lọ́fíìsì so bàbá ṣe máa rìn máa jẹ́ kẹ́ gbọ́. ok ok all right dear. ó ga bàbá ṣá. kò sí problem. ok right. nígbà tó bá máa fi tó ọ̀sán ọ̀la màá kàn yín lára ẹ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan tó pàtàkì fún mi kẹ́ ẹ ti get ready fún mi sílẹ̀ ṣe understand nígbà tí èmi bá máa dé ẹ ti fọkàn sí pé mò ń bọ̀ pẹ̀lú owó ni. ok tẹ́yìn náà bá dé àní disappointing ni ẹ bá yẹ tẹ́fẹ́ yẹn gbogbo ẹ̀ lọ́wọ́ bá ti parí o ṣe wáyé thank you. Okay. Yeah. all right. All right. Yeah. pẹ̀lẹ́. èló ni pure water ẹ báyìí. ǹjẹ́ ló gbé bẹ́ẹ̀ ni wọ́n báàgì ni. báàgì kan ni. bẹ́ẹ̀ ni. hundred naira ni. hundred naira. filẹ̀ máa mú lọ kó ẹ lọ kó káàlì wà ní pẹ̀lẹ́. Thank you. láti ibi ẹ ti ṣiṣẹ́ gan tó máa rẹ̀ ẹ rọra drive èèyàn ní kọlù yín o kọlù yín àmì o yín díẹ̀. ẹ ọmọ mi káàkiri káàkiri kó lè da iná mi. mọ́mí ẹ ló pè yàn. sátidé ni. ó jọ bẹ́ẹ̀. hello dear ó ti dé ok uh, my dear èmi gan ṣe ń dín sí ni ó dẹ̀ rẹ̀ mí gan àti drive dé airport ó máa le díẹ̀ o máa appreciate ẹ tó bá lè gbé káàbù wálé o ṣe máa ìjà o ṣe gan all right. báwo lọ ṣe máa délé rẹ. a gbé káàbù wálé máa jà lọ fún mi lómi máa jà. ẹ jẹun ni. ṣé o ṣe ń jẹ ni. Ah, ó bẹ̀tà. ó bẹ̀tà. bóyá gan tí bá kó lé lọ́wọ́ gan kó lọ sí kàṣínú bẹ́ẹ̀ máa gba ṣéǹjì wálé. dákì ò tájẹ́ nǹkan kékeré yẹn ti. ọ̀yà àtijọ́ ẹ̀ ọ̀yà wa nà ọwọ́ ẹ̀ díẹ̀ nà ọ́ díẹ̀ dúró nà ọ́ sọ̀kan sotiri mo wá sálẹ̀ díẹ̀ ọ̀yà yín. ṣé o ti rí ọdẹ ọdẹ ni o ti rí nǹkan tó ń ṣe fún ẹsìn. ẹ̀gbọ́n jẹ́ntu ẹ mọ̀ pé mo ṣe ń try for the first time èmi náà máa gẹ̀ẹ́tẹ̀. ọ̀yà wàá ṣe fún rẹ̀ nísìnyí. bínú sá ẹgbẹ́ òṣòwò òru sọ̀rọ̀ mi sá ẹ àbáriwo wa àdẹ̀nífẹ́kẹ́ náà ṣe ní aláriwo ẹ madam gan la rí so ẹ jọ dúró lọ́wọ́ ẹ bá wa jẹun. màá bí kẹ́ dìde màá bí kẹ́. ọ̀hún fi mi sílẹ̀ ọmọkùnrin lẹ́yìn òní. dìde mi ò ṣe jọ. Ah. a ní àfẹ́jẹ́ kí nǹkan dariwo abẹ́fẹ́ sọ̀tàrí wo ni. bẹ́ẹ̀ kọ́ sà. ẹ kalẹ̀ ma ẹ rọra ẹ dẹ̀ káàbọ̀ ìrìn àjò ẹni at the same time àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń ṣọ́ yín lọ tó ń ṣọ́ yín bọ̀ madam ṣe rí i pé láti gbà tẹ́ ti ń lọ tẹ́ ti ń bọ̀ ẹ rí wa rí alẹ́ ìyàwó náà kàn rò wípé ká wá nínú ẹrù tẹ kó wálé ni káwọn wá gba ṣé àwa nǹkan tá a bá wà nìyẹn ààrẹ nífẹ̀ẹ́ kẹ́ ṣe lálàrí o. ẹ wo ẹ máa wo mi ò tírípù yìí mi ò kẹ́rù tó pọ̀ lọ dandan wà ẹjọ́ àbí. madam ẹ má jẹ́ a máa borí ọlọ́run mọ́ra a rí yín rọ̀lẹ́ yìí nígbà tí mọ́tò já yín lẹ̀ àmọ́ yẹ́rù tẹ́ kó wọnú ilé ẹ dá wa lóhùn náà wọ́n ní kẹ́ má jẹ́ ká sọ nǹkan di aláriwo ṣé mọ̀ pọ́nà tá à ń lọ pọ̀ ẹ̀yin guys ló happen na ló happen àbí ẹ fẹ́ jẹ́ kó do ní. Ah! ẹ ẹ wò àwọn èrò náà ni àwọn ni. ẹ boys. Uh, lórúkọ jésù tí olúwa ọba tó lè rẹ ọkọ ìjọ tó lọ lọ ọkọ ẹjọ wọn lè kó gbogbo ẹrù yẹn ṣẹdí kékeré yẹn ìjọ mo fọlọ́hún bá bẹ. jẹ́ kí wọ́n kó lọ láti ìpéjọ ẹ má sọ̀rọ̀ báyìí ọmọ nǹkan tí mò ń sọ ọkọ ẹ má dá wọn lóhùn ẹjọ ṣẹgbọn gbogbo travel document mi ló wà bẹ́ẹ̀ tẹ́ bá gbé lọ tèmi ti bàjẹ́ nìyẹn ṣàánú mi ẹjọ. ó ní gbogbo travelling documents òun ló wà nínú báàgì kékeré yẹn. good ohun ìmọ̀rí ọlọ́run nìyẹn adẹ́gbà. Mami, mami, mami, mami, mami, mami, mami, mami. lè wá já wa sí àárín igbó mi báyìí náà yà lọ kí ló dé. sori pé mess up ṣá kí ló ṣe tó lè yẹ ara ẹ ń bèrè ní o sọ fún mi kí ló ń wọ́ọ̀rì orí ẹ ní o kí ló lè tó fi ṣe túmọ̀ ẹ̀ sí. ìbúwọ̀ náà lè sọ wípé ẹni tó bá ti kọjú sí last kó yìnbọn ni wọ́n dẹ̀ yìnbọn. Ah, ṣé ṣé ṣé ìgbọ́dún mo sọ nìyẹn mo ní pé tá a bá ti make move tí má ti lè wọ ẹ̀yìn báyìí ní kẹ́yìn bọ́ ṣáàtì make any move ṣáàtì move láti lọ ni. ok kájọ pé mo ṣe mistake mo ṣe mistake nìyẹn kò tó ká máa kóra wá sínú risk rider gbogbo tá wà. ẹ̀gbọ́n wo ẹ̀kọ́ ń pariwo ẹran lásán ni ọ̀rọ̀ ojú lẹ́nu rárá ẹ̀kọ́ waste life ẹlẹ́ni ẹ̀ níyà dànù. kékeré Táíwò lẹ́nu ẹ̀ ó ṣí èrè ni ó ń ṣí èrè báwo ó ń ṣí èrè báwo tó fẹ́ nà ni tó fẹ́ nà ni tó ò ti mistake ẹ ti bá mọ̀ nǹkan tó mọ̀ kó o ti mistake àní tó bá ṣe irú bloody mistake bẹ́ẹ̀ láàrin ọ̀rẹ́ ká bá wí ni ó lè ká gidi borí. ó yẹ kẹ́ bá wí. ẹ bá mi wí dẹ. mi ò lè bẹ wí. bá mi wí ni. kóyá wèrè yìí. ó junú ni. má pàtàkì ayé ò ní da. èmi ẹ. ẹ ti rẹ ní tu ẹ ti rẹ ní tu. ọlọ́yìn ọ̀pọ̀ pẹ̀lú. yà. Ah. láti gba owó ti jáde àwọn ọjà prophet ti pẹ́ náà. ó dẹ̀ jẹ́ ń gbọ́n pa ẹ̀ mọ́ kí ló ń ṣẹlẹ̀. ẹ eh, nǹkan tí yóò jẹ́ kí n san kọ́kọ́ fún ẹ ni pé mo kàn ọmọ tíṣà mi tí a pàdé níjọ́ kan. yes yes yes yes tó ló kọ ẹ ní skul gbà yẹn. òun ni mo gbé fún. Ah, but why teacher ah, kí ló ń sọ iṣẹ́ tó yẹ káwa fi jẹun tíṣà wà láàyè tiẹ̀ iṣẹ́ tiwa ni contract náà. jẹ́ kí n sọ tọkọ fún ẹ èló làwọn teachers ẹ̀ ń gbà èló ni wọ́n ń san fún wọn ní salary every month ṣé o bá mi yẹ lẹ́yìn pé ó kéré náà ni wọ́n tún máa jẹ wọ́n ní owó wàá pàdé teacher mi lójú ọ̀nà báyìí àti kí gándẹ̀ tún máa rí bákan bákan lára ẹ̀ ṣó ti yẹn sìn so eléyìí tí mo ṣe fún bàbá yẹn àmì wàá rí i pé àṣàjọ lọ sílé kékan náà ni àwọn àwọn tí wọ́n kọ́ àǹgbà yẹn sọ fún wa pé lẹ́yìn òbí méjèèjì tó bí wa mualim olùkọ́ ọ̀gá olùkọ́ ẹni kí wọ́n tún tọ́jú ẹ̀ ṣé o ti yẹn sìn. orí yẹn sọ náà bẹ́ẹ̀. head of state ìlú yìí governor ti dé chairman local government everybody èèyàn mélòó mélòó mélòó mélòó ló kárè tó ní estate. mélòó nú wọn ló rántí tíṣà tó kọ́ iṣẹ́ àmì tó kọ́ ní school ṣé o ti yẹn sìn mo mọ̀ but notwithstanding èmi ti expect pé tíṣà yìí bá jáde tábà tẹ máa wá nǹkan kan fún bàbá yẹn à wá tásẹ̀rẹ̀ fún náà iṣẹ́ ti wà ní láti ṣe contract náà. Mm, wọ́n máa wọ́ọ̀rì na ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́wà tá a máa ṣe the next two weeks nísìnyí iṣẹ́ mi máa jáde. ìyàbọ̀ ò lè ta ẹ̀ títì ní. mo jẹ́ Yeah, only one this yẹn díẹ̀. bọ̀bọ̀ mi nìyẹn. ó ga ó tẹ́ bá ọ̀ mo ṣetán ọlọ́run ọba ọmọ bá mi níbẹ̀ ó ga o láàrin wẹ́rẹ́ báyìí àìrè wúlọ̀ sàn. ẹ à ń gbà ká gbọ́ pé o ti wà ń tàn ìyẹn lọ́ọ̀lù ní ká yọjú sí ẹ. last week náà ni mo wọlé. ẹ kílẹ̀ máa mú kíní kan fún. anything anything. ah jẹ́bi Sir, mi get wine kan pẹ̀lú wine cup méjì. all right ó ga o yẹ́mi àwọn ẹ̀fọ́ rẹ̀ gbá gbogbo ẹ̀ lọ́tara lọ gbé kan sí ilé lọ gbé kó o bá so tọrọ yẹ ọ wà nílé tiẹ̀ ẹ o bá so tọrọ. díẹ̀ díẹ̀ náà ni bóyá kò tí ì lè tí ì kìnì kìnì dàn sọ just leave it like that wọn á tún ara wọn. kìnì dàn sọ no easy náà sọ yeah um, uh, pàdé mi uh, Rotimi ló wá sí ọ̀dọ̀ mi tó wá fẹjọ́ ẹ tó fẹjọ́ ẹ sùn. ẹjọ́ mi. yes olóṣèlú. yes. mo bá rọ kí ló náà ṣe. ó ní ó ní contract kan tẹjọ sọ ń gbà kan to invite òun fún pé ẹ fẹ́ supply computers fáwọn companies wọn kankan Eh, but nígbà tí contract yẹn tó eventually jáde pé wàá lọ pé olùkọ́ yín kan wàá fòun sílẹ̀ pé yẹn ló bí òun nù èmi ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́rú nǹkan báyẹn àgbà tí ò ń ṣe pé a ṣe bẹ̀rẹ̀ kí wọ́n á dákẹ́ ìyẹn ló jẹ́ kí ní àwọn àgbà gbọ́dọ̀ tù. gbọ́rọ̀ tì mí. ọ̀rẹ́ mi sórí lóòótọ́ ni mo fẹjọ́ ẹ̀sùn Yẹmí torí pé kí ni kò dáa ká máa ká máa fira wa sínú ọ̀rọ̀ yẹn dùn mí gan torí mo rántí pé lọ́jọ́ náà lọ́hùn ìwọ ló pè mí lóníṣẹ́ kan bọ̀ mo dẹ̀ ń gbára dìde pé tíṣẹ́ ìbàdí o no matter la it is eh, ìyàtọ̀ máa wà kí ni iṣẹ́ yìí dẹ̀ jáde sí òun láti máa sọ fún mi pé tíṣà kan kinní kan to me I, I, I felt bad about it I felt bad òun ló jẹ́ kémi sọ fún. ṣeré Yẹmí ọ̀rọ̀ yìí dùn mí gan ṣùgbọ́n mi ò ní fi ṣe bínú nítorí pé Rotimi ló jókòó yìí one on one èmi pẹ̀lú ẹ̀ ti sọ̀rọ̀ lórí iṣu yìí tí mi yẹ tí mi rò pé ó yẹ kó tún ní pé à ń fẹjọ́ sun ẹnìkan àbá fẹjọ́ sun ẹnìkan yẹmi nǹkan tí mo ṣe nǹkan tí wò gan lè ṣe tìrótìmí fúnra rẹ̀ gan tó gbọ́dọ̀ ṣe lè ṣe nìyà gẹ́gẹ́ bí ìwé mímọ́ tèmi kà tí mo dẹ̀ pé bẹ́ẹ̀ náà ló máa rí nínú kejì àkọ́n sọ pé lẹ́yìn àwọn òbí méjì tí wọ́n bí wa olùkọ́ ẹni mọ̀álẹ̀ olùkọ́ ló tún kàn bí ká ṣe ìtọ́jú wọn. mo rò pé ọjọ́ tí màá pàdé tíṣà mi tí mò sọ yìí èmi pẹ̀lú ẹ̀làjọ wà ní mọ́tò ìjọ náà lọ́jọ́ yẹn epo two hundred naira ni bàbá yẹn ń rà sínú mọ́tò tíṣà tó kọ́ mi ní primary school ni mo ṣàlàyé fún ẹ so ń gbà tí contract yẹn jáde níwájú ọlọ́run bá ti yàn ọ̀dọ̀ àbá ìlẹ́mí mi kọ́kọ́ lọ after all àwọn tó bí mi mo ṣètọ́jú wọn yà tí n bá lè ṣe nǹkan kan fún bàbá yẹn náà láti lè fi ràn lọ́wọ́ ìgbésí ayé àyípadà ẹ̀ mọ èyí tó máa tún dìde látara òun náà ni that's what I did look ìjọba ò gbọ́dọ̀ máa fi ìyà jẹ àwọn olùkọ́ káwa ọmọ tí wọ́n tún kọ́ jáde níléèwé ká má tún lè tọ́jú wọn president ìlú governor house of assembly senator wa gbogbo nǹkan kẹ́nìbọ̀dì lè dà lẹ́nu. tíṣà lè jẹ́ kó wà mẹ́ náà kí ló náà wà tá a bá wà ní pọ̀sọ̀ kọ́tà lè yẹ pa ọ̀tún kọ́ wa gbogbo nǹkan tẹ̀mí ń rò pọ̀ ní ẹgbẹ́ à bá ti bá ṣe báyìí fún bàbá yìí èèyàn mọ ọ̀nà tọ́nà bàbá ń gbà sọ̀rọ̀ lẹ́sàn-án ni mo ṣe ní kí bàbá yẹn ṣe kí nìyẹn ó dẹ̀ bí mi mo bẹ́ẹ̀ iṣẹ́ ńlá ń bọ̀ a ṣẹ̀ṣẹ̀ ń fi iṣẹ́ iṣẹ́ eléyìí ni iṣẹ́ àṣẹ ń bára iṣẹ́ pọ̀ ni tó ló dẹ̀ ń gbàdúrà wa ìwọ ní mi ní ìjọ tí táàtì ẹ̀mú tá a máa fowó ṣe tá a kàn ṣe fàájì káàkiri ìwọ ló sáàtì mi dáhùn báyìí pẹ̀lú wá mi báwo ni sáàtì ẹ̀mú ní sáàtì ìwọ lọ́gbọ̀n sáàtì. mo bẹ̀ sí ní ṣe ń rún rún rún ah nínú ò ní fẹ́rù ẹ̀ ìwọ ló force mi ló jẹ́ kí n mọ bí n ṣe gbalẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé tá à ń sọ yìí amárábítà wa ẹ̀ náà ọlá ẹ̀ náà ni ṣe irú ẹ̀ yàtọ̀ sí yẹn ni máa sọ pé ẹ̀ṣẹ̀ kan wà tí lágbájá ṣẹ̀ mi o àìmọye wà tájọ máa ṣe náà ṣé tí o bá gba nǹkan ńlá ń sìn o ò ní pè mí sí. ṣùgbọ́n ń sìn ìró tì mí actually èmi gan ti ń rò pé ah, ìgbà tí ò ń ṣe ọ̀rẹ́ tá a ṣe bẹ̀rẹ̀ lánàá ah, àti gbogbo àtijọ́ ta ti ń bá mo ya mo ń rò náà pé kò yẹ ká máa níra wa sínú ọ̀rọ̀ yẹn dẹ̀ clear sí mi nsìn gan sìn àbí. <coughs> Yẹmi ṣé o pé ńgbà tí ọ̀rẹ́ mi gbẹnu lé ọ̀rọ̀ yìí tó ń tulẹ̀ yọ̀yọ̀ yìí ni mo ṣàwárí better understanding pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ sórí uh-huh. má jẹ́ ń ta ẹ̀jẹ̀ before now èrò tèmi ni pé bóyá mo ṣẹ̀ because mi lè understand nǹkan tó lè jẹ́ kó prefer to me very close friend bẹ̀tí ń sìn nígbà tó wá ń sọ̀rọ̀ tó jẹ́ kí n mọ some certain implication yìí pé ọ̀pọ̀lọpọ̀ wa bá lè ní irú nǹkan tó ní lọ́kàn ilé ayé yìí máa dáa bẹ́ẹ̀ lọ èmi náà wà touched and frankly speaking kò tiẹ̀ kò tiẹ̀ jẹ́ nǹkan kan lọ́kàn mi mọ́ honestly most especially pẹ̀lú statement tó ń sọ fún mi pé there are still plenty of things tèmi pẹ̀lú ìjọ máa ṣe. tó pọ̀. ìyàwó mi o. Efa beauty. Ọ̀gá ọkùn yẹn mọ̀. Ọkùnrin rẹ̀ wà sí lójú. Ẹyin lè mọ̀. Ibi tó wọ̀ ọ̀rẹ́ mi wọlé sí. Mo rí mo Ẹ ò rí ṣé kò yọ lára ẹ Ṣé ò yọnu? ẹ wá ní níbo níbo ni ṣé lọ́nà pa ni. òun náà jẹ́ jí. ìdè dúró kan omi ò ṣe fẹ̀. ẹ wá ní. mo ti ní káàtì ẹ̀dúpẹ́ lọ́wọ́ òun náà òun gan gbé owó yọ èèyàn náwó yọ ọmọ lórí kó dẹ̀ bá bẹ́ẹ̀. ẹ kó má dín náà yẹn náà sọ fún náà ọjà mọ. ẹ wo ah, ah, ẹ ti ń ṣe láyé náà nìyí náà ẹ kí n máa wọlé. wá wá wá má ro ilé ìta mú yìí o wàá wọ kitchen sí i ah, wàá fún mi ní nǹkan tó ń jẹ iyán pounded one mo fẹ́ lè tẹ́ ìró lórí náà yẹn o àwọn gbóná nìyẹn. ọ̀rẹ́ yín gan rí mi kó tó fẹ́ mi Ondo lọmọ máa jẹ́ ọmọ kan fún yín wọ́n <laughs> bọ̀. <laughs> Ah, ọmọ yìí ṣe ṣé bí ìtura ọgá o eléyìí tó dẹ̀ wá ṣe ó dẹ̀ wá jẹ́ kí inú mi dùn. ó ti tán nínú mi kí ni bó ṣe rí ni honestly màá kàn take ẹ̀ láì ní. sí wàhálà sí wàhálà ah ṣẹ́ra wa kẹ̀ lọ́dún wo sọ́dún wo lè la ẹ̀ máa máa kàpítà láti gbé lágbájá ṣe ni máa ah, àwọn jẹ́ kọ́ rẹ̀ ìwọ ọlọ́run ọba tèmi mà dọ́wọ́ rẹ o kò sí ìyá kò sí bàbá iṣẹ́ burúkú tèmi náà wà tara bọ̀ yìí ńkọ́ tówó bá tẹ̀ mí tán bá pa mí ó mà tán nìyẹn ìwọ ọlọ́run ọba wá kọ́ mi mọ̀ ọ́ ṣe o kọ́ mi mọ̀ ọ́ ṣe o kọ́ mi mọ̀ ọ́ ṣe o. bínú pa apẹ́ báyìí. <laughs> ẹ o mo ti báyàwó mi sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó ń sọ mo rí pọ́ ọmọ dáadáa ni ọmọ tó kọ́ tó sì gbẹ̀kọ́ ní pàápàá mo dẹ̀ jẹ́ kóun náà mọ̀ pé wọ́n fún ara alárẹ̀ ó lálàfisùn abẹ́rẹ́ tó lókun dì ní ẹ̀wọ̀n ìgbàkigbà tó bá ti ṣe nǹkan tí ò bá dùn mọ́ ẹnu wá síbi kó wá sọ fún mi <laughs> mo tún wá bí léèrè mo ní nígbà wo ni ìgbéyàwó yín ó wá ń sọ fún mi pé ìwọ gangan ló máa sọ ọjọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé à ń yanjú àwọn kankan tá a bá ti rójú tu ẹ̀ a máa dá ọjọ́ wa. gbogbo àkókò lójútùú ọjọ́ àsìkò rè lágbára ọlọ́run ìgbàkigbà tó bá máa yá àárílé wà ròde já ni aya mi. ẹ ẹ ká máa lọ. ó ti yá nìyẹn ti yá wa. àyà mi ó dà wọn mọ mi. ṣe mi dúpẹ́ káàbọ̀ máa dé bí dáadáa ṣé o ti gbọ́ ṣéun káàbọ̀ ẹ ra mo fọlọ́run sí yín o ilẹ̀ o. Gracias. ṣẹlẹ̀ ni pé mi ò lè ráyè dé ni mo ń lọ bì kan ṣùgbọ́n ó mọ̀ ṣẹlẹ̀ mo bí mi mi ò lè ráyè dé ni jẹ́ kó dọ̀là má wọ̀ọ́rẹ́ pàtọ́lá lọ síbẹ̀ ṣùgbọ́n ok ẹ dá o Túndé. Táíwò táì tí ń lọ appointment a ní pẹ̀lú doctor. mo ti gbàgbé sá. ó yẹ ó yẹ ó yẹ wá lọ wọ ṣojú ṣé mi lè lọ báyìí ni. no change. ó yá dáhùn. mo ti gbàgbé sá. dáhùn. táyọ̀ ìjọba ń gbé báàgì nínú ibẹ̀. ẹ pẹ̀lẹ́ arákùnrin. ẹ rọ sà. jẹ̀díjẹ̀dí ni ẹni tó ń ṣe yín o. ẹ̀múwé lọ sí yàrá gbogbo kẹ̀dẹ̀ rí pé ẹ̀ ń lo àwọn oògùn tó ń bá fún yín déédéé tó bá ti sanwó fún wọn wọn á fún yín ẹ máa lò. jẹ̀dílẹ̀ lásán ló ń ṣe mí. arákùnrin jẹ̀díjẹ̀dí lẹ fẹnu tẹ́ńbẹ́lú bẹ́ẹ̀ yẹn àrùn tí kò dáa ní àgọ́ ara ọmọkùnrin ni sẹ́ni tó bá múyàn kì í jẹ́ kí ọmọkùnrin péye kò yé yín báyìí ó sì lè fa àrùn burúkú sí àgọ́ ara yín kódà ó máa dènà àìrọ́mọ bíbí wọn fún obìnrin ẹ mú lọ sí yàrá gbogbo kẹlẹ ẹ ṣé dọ́kítà. báwo dẹ̀ ni àwọn oògùn táwọn fún yín sẹ́yìn lò. mo ń lò wọn dídí sá. màá fún yín ní àwọn oògùn míì ń sìn kẹ̀dẹ̀ rí pé ń lò dáadáa sẹ́ẹ̀rí àrùn ni àwa ń wò <laughs> kò sẹ́ni tó lè ṣoògùn ọmọ àmọ́ gbogbo oògùn tá a bá fún yín kí ọlọ́run jẹ́ kí ó bá yín lára mu ẹ eh, ọjọ́ òlẹ̀ tó fẹ́ kí n padà wá sá. sẹ́ẹ̀rí àwọn oògùn tá a bá fún yín ẹ máa lò dáadáa kẹ́ ẹ máa ṣe àkíyèsí àyípadà tó bá wà ní àgọ́ ara yín ìyẹn ló máa jẹ́ ká tún mọ ìgbésẹ̀ tó kù tá a máa tẹ̀lé ṣẹgbọ́n mà. Eh, dókítà eh, mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín eh, ẹ má bínú ṣé a sì ní ìrètí ṣá. mr ojugbele ṣe rí iléeṣẹ́ wa ń bí ọkọ̀ olóyin worldwide ìtọ́jú ni àwa ń ṣe ọlọ́run ló ń ṣe ìwòsàn àdúrà tá a kàn máa ṣe ni wípé gbogbo oògùn tá a bá fún madam ọlọ́run á jẹ́ kó bá wọn lára mu. ẹni retí ẹni retí ẹkọ ẹni retí ẹsẹ olúwa ṣe ẹ mọ gbàgbé láti máa pè mí. bóyá mò ń gbọ́rọ̀. dadi ara ń fún mi ara ń fún mi wípé Táíwò ó máa bà mí nínú jẹ́ lọ́jọ́ iwájú. Àbíkẹ́ ọlọ́run má jẹ́ arọ́rọ̀ bànújẹ́ kí ló tún rò débẹ̀ yẹn. ìkókó kò déédéé ro nǹkan àmọ́ ara kan sọ̀rọ̀ fún mi ni. èmi ò lóòrí nǹkan kan mi ò sì nírọ́ ló ń pa torí mo mọ irú ọmọ tó jẹ́ ṣùgbọ́n nǹkan burúkú tí mo rò yí pé Táíwò lè ṣe tó burú jù ni pé kó fẹ́ ìyàwó kan lé ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí ẹ̀ẹ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì pàápàá a rí lára wa tó ń fẹ́ ìyàwó méjì méjì so mi ì rí aburú kan tó lè ń bẹ̀ yẹn tó lè fa ìbànújẹ́ ọkàn àbí bẹ́ẹ̀ kọ́ pàápàá oyún ló tún wà nù ẹ̀ yìí ṣàmà ní kò kọ́ lẹ̀ ni àbí kí ló rò pa lè ṣe. dáàdì hmm? mi ìkúkú ni mo fẹ́ fi Táíwò lẹ̀ ẹ̀yin náà mo bí ṣe nífẹ̀ẹ́ tó àmọ́ ẹ mọ̀ mi kò lè máa nírò fúra báyìí kí n má bu yín gbọ́. ó dà bẹ́ẹ̀ àkótí ẹ̀yẹ kó má jẹ́ kí n gbọ́ hmm, n tó máa ṣẹlẹ̀ báyìí ni pé sori tó bá ti délé sọ fún Táíwò pé kó yọjú sí mi ní kíákíá torí ọ̀rọ̀ pàtàkì wà tí àjọ fẹ́ sọ torí abẹ́rẹ́ tó lókùn ń dì níwọ̀ o sì gbọ́dọ̀ sọnù o tiẹ̀ lè sọnù láéláé tó bá ti dé màá mọ ohun tí màá bá sọ. So so yẹ o káàrí ma jà ilé àbíkẹ́ o dàbẹ̀ o ṣe ọmọ mi dára ilé o káàrí ṣe jẹ́jẹ́ o. Kẹ́mi. Sir. Ah ọmọ ẹni ìbájọ ní àbáyọ ìwọ ọmọ oníbi níran gbogbo ọ̀nà tó ń gbà bí èèyàn dá làgbà bí ẹ̀dá lóòótọ́ la àlà ṣùgbọ́n àlánúlẹ̀ kí ni ohun tó béèrè lọ́wọ́ wa rí tá a gbìyànjú tá a sapá wa láti fún ẹ níwọ̀nba tá a ní dá mi lóhùn ọmọ tá a fowó rán nílé kéwú tá a tún fowó tọ́lẹ́kọ̀ọ́ tó yè kéré ó ṣe wá jẹ́ pé wọ́n ló máa máa tẹ̀lé ọmọ tí ò níran ọmọ olè kẹ́mi ò ń tẹ̀lé ọmọ olè. èmi ò tẹ̀lé ọmọ olè o. ò ń tẹ̀lé olè. mo ò tẹ̀lé olè o. kẹ́mi ò ń tẹ̀lé olè. ò ń tẹ̀lé olè. Ah, ó dá oní ò tẹ̀lé olè. ṣé ká gbà pé àwọn tí wọ́n náwọn rí ẹni wọ́n ń parọ́ ni àbí ta ni. ẹ wò dáàdi gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ fún yẹn nǹkan tó bá wọn lè fẹnu wọn sọ nǹkan tẹ́mi mọ̀ ni pé mi ò tẹ̀lé ọmọ olè. ọ̀dà kò burú ìyá kẹ́mi bá ọmọ ẹ sọ̀rọ̀ bá kẹ́mi sọ̀rọ̀ tí abiyamọ ń bá ọmọ sọtọ́mọ fi gbọ́ bá ọmọ ẹ sọ̀rọ̀ tí ó máa wọ̀ nínú tó máa ṣàǹfààní fún lẹ́yìn wá ọ̀la bá kẹ́mi sọ̀rọ̀ gidi o ee ọmọ tó bá da òun ni ti bàbá ẹ o ṣoré yìí tó bá kù díẹ̀ káàtó òun àtìyẹ́ ẹ̀ náà máa ràn wá tẹ́tí kò jẹ́ ń sọ nǹkan kan fún ẹ sórí tó bá lè ṣe mistake pẹ́rẹ́ tó lọ dáràn kan wá níta o ìgbádùn mi màá dìnnà ìpè mi kọ́ ni mo bí ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá burú tán a kò ti wá tìyẹ. bẹ́ẹ̀ ni mo sọ mi ò kó jẹ́. kẹ́mi mi ò kó jẹ́. kẹ́mi ṣé o ti ráyè ẹ̀ lóde báyìí mo ní ṣé o ti rí ilé ayé ẹ lóde. Ah. kí ni nǹkan tó ń fẹ́ gan tá a ṣe fún ẹ ìwọ ọmọ tá a bí ire ìwọ ọmọ oníbìí níran ó wá wá gbogbo ilé ayé pátápátá ò rí ọkùnrin kankan tó lè tẹ̀lé àfọ́mọ́ olè. èmi ò fọ́mù lè mọ́ mi mi ì fọ́mù lè. èmi ló ń dágbé mọ́ èmi ló ń jágbe mọ́ èmi ló ń jágbe mọ́ wọ́n ní sẹ́mi ló ń jágbe mọ́ èmi ló ń jágbe mọ́ èmi ni mo ń tẹ̀lé ọmọ òní bí èmi mo ń tẹ̀lé ọmọ òní èmi mo ń tẹ̀lé ọmọ òní aláìjẹ́ pọ̀ àpọ̀ ọ̀pọ̀ ọmọ. àgọ́ onílé o. Ah. ṣé kò sí o. ẹ káàbọ̀ jèrè. oyè èmi méjèèjì ẹ dìde ẹ dìde ẹ kóra yín wọlé lọ. kò tó lóò ní gbọ́ pàápàá. káàbọ̀ jáde. ṣé kò sí ìmọ̀kọ́já. ọ wà o mẹ́wàá wà nítorí ẹni tó máa jò ní èèyàn béèyàn bá kú èèyàn kì í fara pamọ́ fún. kẹ́mi ọmọ mi ni ọmọ tí ìyá bí tó fọ̀já àrùn pọ̀ ọmọ tá a bí dáadáa ní gbogbo ọ̀nà tó ń gbà bíyàn rí ká wá gbọ́ pé irú ọmọ tiwa ọmọ tèmi ọmọ tèmi ló máa máa tẹ̀lé àwọn ọmọ tí wọn ò ní tí wọn ò níran ọmọ tí ò níṣẹ́ lápá jàǹdùkú hooligans lọmọ mi ń tẹ̀lé kiri ṣó yẹ kó jẹ́ irú ọmọ tiwa ẹ dáhùn. ó burú jáì. ẹni ó burú ó bògìrì irú nìkan kọ́. ẹ tètè wá bẹ ṣe máa já lẹ́yìn. kò burú èmi náà mọ̀ wípé àgbàrá òjò níwọ̀n nílé wò onílé ò ní gbà fún mi ò ní lajú mi lẹ̀ báyìí kí tálùbọ̀ kò wọ̀ gbogbo ohun tó bá gbà pátápátá la jọ máa fúnra wa aṣojú èmi àti ẹ ẹyin dà ẹ tún gbọ́ ṣe rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè máa wà mọ́ hmm. torí àwọn ọmọ tá à ń bí ń sìn wọn ò ṣe é jájúmọ́ wọn ò ṣe é mú gìrìgìrì àfàìmọ̀ kó má lọ jẹ́ pé ibi tá a fẹ́ kó dé gan-an á tún kọjá abẹ́. tó bá kànràn bẹ́ẹ̀ máa bẹ ọlọ́run ọba lé lórí a lè kọ́ mi mọ̀ ọ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ àmọ́ mi ì ní wà láyé kọ́mọ mi ṣìnà lójú mi. ọlọ́run akọ àmọ́ ṣe ẹ̀yin bàbá akẹ́mi ní tí a jọ sọ torí ẹ̀ ni mo ṣe wá báyìí. onímọ̀ torí ẹ̀ ah. wá báyìí. ẹ ṣe èmi náà ti ń retí yín tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé tiwọn wọnú ẹ̀ ṣé ẹ̀yin ti set fún mi báyìí. mo ti rẹ́dì ẹ fún mi ní ìṣẹ́jú ẹyọ kan péré. èmi ni mo sọ fún àbíkẹ́ pé kó ní kó yọjú sí mi lóòótọ́ ọkọ ọmọ mi ló jẹ́ ṣùgbọ́n ọmọ mi nìwọ náà ẹbí tó ń wò yìí mẹ́rin ni wá ṣùgbọ́n ikú ló jẹ́ ojú ọmọ pọ́n mi ojú ọmọ pọ́n mi tó bẹ́ẹ̀ kẹ́ débi pé ẹ̀gbọ́n àbíkẹ́ táwọn olè pa ọdún mẹ́tàlá ló wà láàrin òun àti àbíkẹ́ ìyá wọn tó sì bí wọn fún mi a nífẹ̀ẹ́ ara wa a nífẹ̀ẹ́ ara wa gan-an ìyá wọn náà nìyí. Ìyàwó mi jẹ́ ẹni tó máa ń rìnrìn àjò sí òkè òkun torí pé owó káràkátà ló ń ṣe. Òkè òkun ló sì ti máa ń lọ ra àwọn ọjà náà wá. Ó wá lọ eléyìí tó lọ gbẹ̀yìn yìí. Ọjọ́ tó dé gangan ni àwọn adigunjalè ká wa mọ́. Wọ́n wọlé wọ́n ní àwọn wá gba ẹ̀tọ́ ta pé àwọn ò wá rí mo sọ fún ìyàwó mi mo ní gbogbo tí wọ́n bá ń fẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún wọn ká tó wí ká tó fọ̀ ọ̀kan lára àwọn olè ó ti yìnbọn lu ìyàwó mi ó dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn olè yìí mo rí i pé mẹ́rin ló wọlé nu wọn ṣùgbọ́n mi ò lè sọ bóyá wọ́n sì kú síta ohun tó jẹ́ ìyàlẹ́nu fún mi bẹ̀ ni wípé abẹ́rẹ́ ló kéré jù àwọn olè yìí ò mú kúrò nínú ilé wa mo rò wípé ìbọn tí ọ̀kan lára wọn yìn ba ìyàwó mi kò tẹ́ wọn lọ́rùn rárá èyí ló mú dá mi lójú wípé ewé kì í bọ́ lára igi lóòótọ́ kó má hàn sólódùmarè èmi ti fìdájọ́ lé ọlọ́run lọ́wọ́ kó dájọ́ náà bó bá ṣe tọ́ àti bó ṣe yẹ àtìgbà náà lèmi àti àbíkẹ́ ti jọ wà tó ku èmi pẹ̀lú ẹnìkan tá a jọ ń yí mọ́ra wọn. Táíwò mo tún wá ń bẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan sí i mo fẹ́ kó máa bá mi mú inú àbíkẹ́ dùn ní ìgbà gbogbo n tó kéré jù nù yá mi ì fẹ́ kó jẹ àbíkẹ́ rárá mo dẹ̀ pé ọlọ́run á dùn ọ́ náà nínú àdúrà mi lórí yín á gbà lágbára Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé gan-an dádì mo ń pinnu fún yín pé màá tọ́jú àbíkẹ́ gẹ́gẹ́ bí òtítọ́ àti bó ṣe yẹ ṣe máa jà mo nífẹ̀ẹ́ ọmọ yín lọ́pọ̀lọpọ̀. ìwádìí lẹ́yìn ọ̀rọ̀ tí ẹ sọ sílẹ̀ àti irúfẹ́ tí ẹ fi hàn sí mi ìfẹ́ tí mo ní sí Àbíkẹ́ tún gbòòrò sí. mi ò ní ṣe nǹkan kan tí ó máa fa ìbànújẹ́ fún. kárí ó ṣe gan-an máa jà ṣùgbọ́n kárí bá ọkọ ẹ sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lójú pé gbogbo ohun tí mo sọ pátápátá ló ti yé hmm, lágbára ọlọ́run a máa ṣe wedding yìí adùn tó ń gbẹ̀yìn òwúrò adùn náà ló máa gbẹ̀yìn eh, eléyìí nǹkan ayọ̀ la máa fi ṣe ó kárí my dear pẹ̀lẹ́. ẹ ṣègùn dáàdì kárí ẹ sá ẹ Táíwò ṣé ká máa lọ. dáàdì ẹ jẹ́ ká lè tẹ́ máa lọ. fọlọ́run bá bẹ̀. jẹ́ kí wọ́n kọ lọ jẹ́. tẹ́sí péjú ẹ má sọ̀rọ̀ báyìí. mo mọ nǹkan tí mò ń sọ ọkọ ẹ má dá wọn lóhùn ẹjọ́ ṣẹ́gbọ́n gbogbo travel documents mi ló wà bẹ́ẹ̀ tẹ́ bá gbé lọ tèmi ti bàjẹ́ nìyẹn ṣàánú mi ẹjọ́. ó ní gbogbo travelling documents òun ló wà nínú báàgì kékeré yẹn. good ohun ọmọye ọlọ́run yẹn adẹ́gbà. Ah, why? Why? Why? jam ẹ filẹ̀ tó bá dé. Yes. Excuse me sir Money can be n Can pé ṣé you n See. tíì How are you bẹ́ẹ̀ni. báwo ni no no ẹ ṣọ ẹ rẹ sá. ọ̀nà lọ kò wáyé mọ́ ṣùgbọ́n ohun àfànàṣe ó ń bẹ́ kó lọ síbi kan àṣegbè ò sí láyé àṣepamọ́ ló wà o. Yes, come in, Anikuwole. Ẹ ká sà. Ah, oh, báwo ni? Kò wá sà. Ah, ó máa pẹ́ díẹ̀ lẹ́yìn ṣékùsì. Ẹ mo lọ sí bank mo lọ pay ní àwọn check tẹ fún mi. Oh, that's all right, that's all right. Uh, anything, kí ló ṣẹlẹ̀? Ẹ àwọn iléeṣẹ́ tó wà ní tí ta máa ń supply gígẹdú fún. Àwọn náà kọ ìwé wa pé àwọn ní ìdí gígẹdú sí. Ẹ oh. eh, bíi mélòó? lọ bí ẹgbẹ̀rún kan sá o. ẹgbẹ̀rún kan. bẹ́ẹ̀ ni ah, that's good business. ẹ ẹ wẹ èmi rò pé ẹ kó ti lè handle yẹn fún rẹ. ẹ eh, mo ní dàtí gbà púfà lọ́wọ́ ẹni sá. ok that's all right. ọmọ ọdún máa ṣẹlẹ̀ sí lọ sí sawmill gbogbo igi tí a bá ní ń bẹ ẹ ká then ẹ wá tún ránṣẹ́ sí àwọn tó ń lọ sóko bí a máa ní ìgẹ̀dú sí ó dẹ̀ máa pọ̀ ṣe ti yẹ. ó yẹ mi sá ó yẹ mi sá. so o ṣe. ok ọ̀dà. tó wá nù bá mi sọ fún sẹ́kítì rẹ̀ pé mi fẹ́ rí àwọn ọkọ̀ mọ́lẹ̀. ṣé o ti hàn pàtà. nọ nọ thank you ṣe ẹ́ lójú yìí. ṣojú mi mo fojú gbá bọ́ọ̀sì ni mo fojú gbá ilẹ̀kùn bọ́ọ̀sì. o fojú gbá ilẹ̀kùn bọ́ọ̀sì. bẹ́ẹ̀ni. Eh, but ìgbà tó máa jáde ní ilé ìlàrọ̀ yìí o béèrè fún owó táxi mo fún ẹ àbí mi ò fún ẹ kí ló dé tó tún wá jẹ bọ́ọ̀sì lọ́wọ́. mo kàn mo feel like pé kí n. kẹ́mi. sá ṣé kì í ṣe àwọn wílígánsì tó ń tẹ̀lé náà tún lù ẹ́ nílùkulù báyìí náà lù ẹ́ lálùbami kẹ́mi. wílígánsì èèyàn kò nà mí o àyàn kò nà mí dáàdi bọ́ọ̀sì ni ẹ̀yàn ilẹ̀kùn mọ́tò ló gbà mí lójú. ọ̀fọ̀jú gbà ní. ọmọdé méjì bá ń gégi àwọn àgbà náà tó máa wó sí òye làgbà ń wò àmọ́ èmi mọ̀ pé bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kàn rẹ̀ kẹ́mi ilẹ̀kùn bọ́ọ̀sì ni wọ́n fojú bá. bọ́ọ̀sì ni. àbí. ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ajá tó lọ ń dẹgbó ọ̀ka tàbí ṣùgbọ́n ò sí ó dájú kò ní mórí wálé ajá tí yẹ sọnù. ọ̀rẹ́ mi wọ́n ń bójú okùn. yẹn eh, ó ṣe o ó ṣe tó wá. ṣé bébí ń kéèkì. ẹ eh, a dúpẹ́. Ah, pẹ̀lẹ́. ọmọ lolú. Hmm? ìdí tí mo ṣe ránṣẹ́ pé lórí ọ̀rọ̀ Táíwò ọkọ mi náà ni. ṣé kò sí o. ó wà o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú ilé yìí ṣe ni Táíwò kò máa wà kóòdù sí mi a máa dì ọ̀rọ̀ ti sú mi o. kí ni wọ́n fi pé o ṣe fún ẹ̀ṣẹ̀ olóró pé o ṣẹ̀ tó lè fi máa wà bẹ́yẹn sí ẹ̀. mo lulú in fact mo ti ro ọ̀rọ̀ yìí mo rò rò rò rò rò mo rò débi wípé mo fẹ́ lè pera mi lémi mo ti ní ìrí ẹ̀ṣẹ̀ kan pàtó báyìí tí mo ṣe Táíwò ọ̀dọ̀ dáàdì la máa lọ dídé tá a máa dé sínú ilé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ìyẹn sùn ga o ọ̀nà àbáyọ wà Kẹ́mi jọ kí ló lọ àbáyọ náà. ṣèbọn ń sunlé. àwọn ń sunlé. olúwa ṣìṣe fún yẹn tó bá ti ń sunlé tó bá ti dòru wàá pè wàá bẹ̀ wàá béèrè nǹkan tó ṣe fún tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ni tí wọ́n fúnra ẹ̀ ò dẹ̀ mọ̀ pé o ṣẹ̀ á sọ fún ẹ wàá tẹ̀yẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àbí. àbí kí n kúkú lọ sọ́dọ̀ dáàdì kí n lọ sọ fún wọn kó bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. Ah. Ah, rárá o máì tí ì lọ sọ́dọ̀ dáàdì kọ́kọ́ bóun sọ́nà nǹkan tó bá wá sọ fún ẹ ló máa dìsámì bóyá kó lọ sọ́dọ̀ dáàdì or not ṣó ti gbọ́. o ṣe ọ̀rẹ́ mi o ṣe o ṣe ìwẹ́nu mi dùn kò lè wà. kó kanra. ìfà ah. <laughs> tó ti sú mi. má jò sùn ẹ̀ má jò sùn. bá béèrè lọ́wọ́ yín ẹ má sọ fún pé ìbà ilẹ̀ gbé mi wá o. ọyọ sọ fún mi tẹ́lẹ̀ wọn ti béèrè lọ́mù lánàá mo sọ pé bí mi gbé wá. ẹ ṣe máa sọ fún pé ìbà ilẹ̀ gbé mi wá. ọmọ ìkéré ló ń pè mí kí n dábìrì kan lọ́mù kí n máa dà lóhun kí n má sọ fún wọn. ẹnu rẹ ẹnu rẹ ẹnu rẹ tó bá ti béèrè lọ́wọ́ ilé ni ẹ má ju ìlú. ẹhẹ́ o jẹ́ sọ̀rọ̀ nìyẹn bá tiẹ̀ lọ. yaka ó lọ ń fi kọ̀ọ̀ká lójú tàbí ṣùgbọ́n ò sí kò tiẹ̀ ní padà wálé. ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ènìyàn wí fún ọba ó gbọ́ ènìyàn wí fún ọba ó gbà. ṣé wọ́n pa. àṣà àṣà yìí wọ́n. ok ẹ kú gbàdúrà. ọmọ gan-an. ọmọ ọkàn fast ní ojúmọ́ ni ọlọ́run. o ṣe ṣo beauty ni bó ṣe wà yẹn. ọmọ dára bí egbin egbin lọmọ orí tíṣà náà gan ṣe kí ni tó di mario níbí ni màá kú sí. ẹ̀yin lẹ mọ̀ oníkálukú ṣàfẹ́sì wárántì ẹ̀ ìwọ rẹ̀ ó ní méjì yẹn ìwọ dẹ̀kẹ̀ náà yapa mẹ́fà ló ń di káàkiri ẹyọ kan tọ́lọ́run jẹ́ fíìmù rè ẹjọ́ iṣẹ́ àyẹ̀kọ́ lọ́nba àǹfààlùbáríkà sí. Ah, ah. dúró náà wọn kò fẹ́ lábí ṣé pẹ̀yìn náà gbóná gan. Ah! tó bá ń gbọ́ the terrorists àwọn ló ń jẹ̀bi. bó ṣe wà yìí bàbá ńlá terrorist ni sórí gbogbo orí ẹ̀ tó gbẹ bọ́ǹbù ni bó ṣe wà yìí bọ́ǹbù lè wà lára ẹ̀ má dá òtún ẹ̀ o àánú ọlọ́run àkànfí ń ba ṣe bó ṣe wà yìí kò ń ṣe tẹ́wọ̀n bá ṣe o <laughs> wọ́n dẹ́ kọ̀ wọ́n lọ́gàá àti pé ṣoríru wọn ó máa le díẹ̀ láti tètè suspect wọn mm-hmm. ipò ìṣèlú nǹkan bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́ eku wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> ṣáná anyway ṣáná tabaníkà kẹrù inú ẹrù abàjẹ́. Eh, kí ló ń ṣe ẹ̀yìn sí. máa ló ṣe láwa èmi lọ ni ẹ. ẹ kò sí rẹpẹtẹ àárẹ̀ àná. ẹ wá pẹ́ o. ó ti yẹ. ó dàbọ̀. àmúhùn Sunny Dio, take care. Girl. Mm, my yard. I'm so sorry. No, I'm okay, I'm okay. Oh, nàìjíríà mo ní ìṣó láì gbogbo kíní tí mo sẹ́ǹsì ẹ̀. in fact mo appreciate ẹ gan. very good nǹkan tó kọ́ máa ṣe ni pé tí ọlọ́run bá bá tó jẹ́ kí things tó dá bí mo ṣe fẹ́ tó ṣe kí n sọ pa. kí ló ń ṣẹlẹ̀ owó wà lọ́jọ́. bẹ́ẹ̀ dẹ̀ hmm, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé jẹ́ sáré dá díà mi lóhùn tí bá ṣetán pẹ̀lú díà mi a lè máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló mì níbo lẹ tún lọ sùn. Ah, mo lápọn mẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan láàpá ni even nǹkan tí kì í bá ń ṣe pò tètè dé ni wàláì obama bá mẹ́nu lé àti pé ìwọ gangan bó ṣe wà yìí o notice mi tẹ́lẹ̀ pò ń bọ̀. Ah, ah. kí ló mì ṣé kì í ṣe máa book appointment kí n tó wá sọ́dọ̀ ẹ̀yìn no no no mi ò mi ò ro lọ síbi tí wọ́n rò lọ yẹn ó ṣàyẹ kó ti yẹ owó lélẹ̀ ọ̀rọ̀ owó dẹ̀ ṣe kí ni ó ṣe kókó mo fẹ́ kó bí ṣùgbọ́n máa jẹ́. anyway since tó ti jọ́rọ̀ owó máa lọ dé. ẹ dalẹ ni ká tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé tó bá kún mi bolo lọ. tí bá ti kún mi bá ilé náà ni mo oh, mú. Um, kakujọ máa lọ́ngbà náà ṣùgbọ́n. ṣe bí òsàn kò má ṣe wáyé ọmọ tí yóò bọ orúkọ ẹbí jẹ́ òsàn kò má ṣe wáyé. àbí kòkòtò àkọ́gbà àkọ́gbà ló burú jù o bó bá kúrú ẹ̀ lọ́mọ Elédùmarè máa fi fún mi. tó parẹ́ níbí òun ó yẹ kó gbẹ̀kọ́ òbí kó gbẹ̀kọ́ òbí kó gbẹ̀kọ́ ilé. alágẹmọ ti bímọ rẹ̀ tán àìmọ̀ jókòó sọ́wọ́ ọmọ òbí ti bí ọ ìwọ ló kù fúnra ah. ẹbí. ọmọ mi ló ń lọ pọ̀ láwọn olè yìí. Ah, ah, àṣé òótọ́ ni. báwo ni ibi tẹ́ ẹ lọ. màmá kẹ́mi ọlọ́màjọ wa ó ṣìnà bí wọ́n ti sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni mo bá. bẹ́ẹ̀ ni o mò ń tẹ̀lé kẹ́mi bọ̀ lẹ́yìn pẹ̀lú mọ́tò yẹn ó débi kan kẹ́mi bọ́ lẹ́nu mọ́tò mi ò jọ rí mi mo gbẹ̀yìn wọn mo lọ dúró níwájú mo wá yà sí kọ́nà kan mò ń wo ọmọ mi mọ́tò yẹn lọ ń tiẹ̀ ọmọ mi ṣáà wọnú ilé náà báyìí nígbà tí ọmọ mi máa jáde pọ̀ láwọn bọ́ìsì kò dìgbà tán bá fi ẹnu sọ fún ẹ wípé àwọn ọmọ tọmọ mi ń tẹ̀lé olè ni wọ́n ojú wọn lásán ó dẹ́rù bàyàn jàtìjàtì rédèrèdè báyìí wọ́n tún wá ń ṣe oríṣiríṣi lójú títì wọ́n ń fọwọ́ kọ́ra wọn lọ́rùn káàkiri nígbà tí màrí mo ṣáàrí pé gbogbo wọn gbéra wọn sórí ọ̀kadà kó tó dìgbà yẹn mo ti lọ wájú mo ti lọ tọ́ọ̀nù mọ́tò mi padà báyìí wọ́n tún ti kọjú síta wọ́n wá gba iwájú mọ́tò mi kọjá wọ́n rí mi o mo ṣáà dákẹ́ mo rẹ́kẹ́ mo ń wò wọ́n títí tí wọ́n fi lọ kí n tó yí padà máa bọ̀ nílé ọ̀rọ̀ rẹ o. kẹ́mi tèmi gun ọ̀kadà. mo kúkú rí. ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi àgbàdo mọ̀ ń sọnù fáínálì ọmọ tèmi ò ní sọnù o ọmọ mi ò kúkú ní sọnù. ọmọ tiẹ̀ ò ní sọnù ló jókòó sí mo lọ́mọ tiẹ̀ ò ní sọnù ló sì ń sọ ọmọkùnrin yìí. ṣé a máa jókòó sílẹ̀ a máa wọ kẹ́mi a máa wò kó ayé ẹ̀bàjẹ́ bó ṣe ń bàjẹ́ lọ yìí kó má tẹ̀lé ọmọ olè kiri. inú ilé ní kẹ́mi àwádé bá mi màá jẹ́ kó mọ̀ wípé ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn inú ilé ò ní gbèmí àti ẹ̀ kó tó sọ pé òun fẹ́ ya ọmọ kọ́ mi mi dáńsọ́ pé mi ò ń ṣèyá dáadáa kí ló dé gan kí ló fẹ́ ká ṣe fún òun ṣó fẹ́ pa wá ni. àwọn ẹgbẹ́ mi inú ilé yìí ẹ̀rà pọnmi láàmú tó lóun reégún ẹni tó wá lo odò lọ pọnmi gangan kí ni kó ṣe tó bá jẹ́wọ́ ló wá rí kẹ́mi ìjọ ò ní jábọ́ látinú mọ́tò báyìí. Thank you afa. ẹ kò sí rẹwẹtẹ. ìyàwó ẹ ńkọ́. ìyàwó bá wù ọmọ mo ti jó òun lẹ̀sán náà òun yẹn. pápápápápá. ọmọ ló rẹpẹtẹ wàá gbọ́ra ẹ̀ kó ti yí ẹ̀ pápá. five fifty ok ẹ bá mi páàkì ẹ̀. ẹjọ́. lé ṣọ́ tí bá gbọ́ ọkọ lẹ́nu ẹ̀ máa fi ìbọn fọ́ orí ẹ̀ dànù. ìyá máa páàkì gbogbo yẹn máa páàkì máa páàkì kíákíákíá owó ni owó pàǹtí èyí tó kú dà tó bá ku ẹyọ kan màá rán ẹ lọ sí ilé ọdún straight. ẹjọ́ ọmọ yóò á bí kíákíá. Omi ojú. Oṣù ọ̀. Ìwọ ló gúsì. Ó yá tututututu down sọ síbi ìyẹn kan ó yá bọ́ọ̀yẹn náà bọ́ọ̀yẹn náà dáhùn. ó yá ojú ẹ̀ lẹ̀ ilẹ̀ mọ́lẹ̀. Oh, no. You... bàbá ẹ̀ wọ́n ti jẹ́ kí n mọ̀ látilẹ̀ wípé ọmọlúwàbí tó tú ẹ láyé yìí ó sì mo sì pè ẹ́ lọ́wọ́ kan ó sì jẹ́ mi níhò ah aṣọ yìí tó wà lára ọlọ́run ọba ò ní gbà ó ọlọ́run wà ní da aṣọ àbùkù kò ní dàbú ẹ lára ó ṣe mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ gidi gan ṣíwájú ohunkóhun ìjọ tí ẹ mọ̀ mí rárá. Ah, <laughs> mo mọ̀ yín sà. ó mọ̀ mí dáadáa dáadáa. ó dà báwo ló ṣe mọ̀ mí sí. Ah, <laughs> bàbá ìyàwó mi lè jẹ́ sá. ibi tá à ń lọ gan ládé yìí ṣoré mi tó ń wò yìí èèyàn jẹ́jẹ́ ni mí àmọ́ ọlọ́run dá wa púpọ̀ a wà nínú àwọn tí ọlọ́run gbé ayé lé lọ́wọ́ tó dá lọ́lá débi wípé kò sí ohun tí a fẹ́ nawọ́ mú tọwọ́ wa ò tó nílùú tá a wà yìí àmọ́ kí ni a fẹ́ fìkà ṣe é ṣé a nídi láti bá tọmọ làkejì jẹ́ ni wò bí wọ́n ṣe wà yìí ẹni rí ẹ ti mọ̀ pé ọmọ rẹ ni ẹ ẹni tán bí ń léèrè wá wo àwọ̀ fún ọlọ́run ní gbà. ọmọ aráyé ò ní tẹ́po sálẹ̀ o. àmín ẹni tó máa wá ṣẹ̀ tí ò ní dáríjì ọlọ́run níjó ṣẹ̀. <laughs> àṣẹ bàbá aláyé. òun aláwa yìí náà àwa kọ́ ọlọ́run ọba ni. àmọ́ yìí náà wá ṣe jẹ́jẹ́ kẹ má ba àlòfin ọba kẹ má ba kò sí páńpẹ́ ayé. kò yẹ àbúrò mi sórí mi tí àwa bá ti wá dé yìí èmi kì í bínú láì ṣe pé èèyàn bá tọ́ mi àmọ́ tó bá mú mi bínú sí ẹ̀dá bí ìgbà tẹ́lẹ̀ rè ń bínú sọ́nítọ̀hún ni àbúrò mi mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó bá wá lè fún mi láyé yìí ah! a máa ti gbádùn ara wa jù o sórí kẹ́mi ọmọ mi àjọṣepọ̀ tó wà láàrin ìwà àti ẹ̀ mo fẹ́ kó dópin léni. mo fẹ́ kẹjọ́ rọ̀ mọ́gi ìgbàgbé kẹgbà bí ẹ pátápátápátá kí nǹkan kan má pàwọ́ àti ẹ̀ pọ̀ mọ́ ó nídìí o nítorí pé èèyàn ò lè rírú ẹ báyìí kó ní kò ní wọn òun kó ń fọmọ fún ẹ àmọ́ torí ìdí yẹn tó bá lè ṣe yẹn tó kó kàn jẹ́ mi ní òò lásán níbi tó wà yìí ah kí ló ń dánjú nílé ayé yìí o ayan ni wàá dánjọ ayan lọ. kò mà sí ohun tó gbádùn láyé bí ìranu ṣúgà o wàá jẹ gbádùn ju ìranu ṣúgà lọ ó dá fún àpẹẹrẹ ká tó bẹ̀rẹ̀ kó tó kúrò nínú ilé yìí ìwọ ṣáà jẹ́ mi ní òye pé o ti gbọ́ o látẹ̀lé lọ ò tẹ̀lé kẹ́mi mọ́ pẹ̀lú twenty thousand naira wàá kàn fi yẹn ṣòwò ọkọ̀ ṣìkìnà ló bá tán. ẹ ṣe gan san ẹ ṣe gan ẹ pẹ́ fún wa san. àmì o. Eh, ẹni pẹ́ńpẹ́ yàsà by the time tí iṣu kẹ́mi bá máa fi jiná ọ̀n ní wá yín tì wọ́n dẹ̀ ní wá kẹ́mi náà ti lágbára ọlọ́run inú mi dùn gan fún gbogbo nǹkan tẹ́ bá mi sọ yìí nítorí tó bá jẹ́ pé àwọn ẹlòmíì ni bó bá ṣe ń lọ́wájú ló máa máa wá sẹ́yìn. ọlọ́rọ̀ tútù bí àdàbà. ṣùgbọ́n ṣe fẹ́ gbọ́ mo ti kọjá ẹni tí èèyàn lè máa fi ohùn dẹ́rùbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo kọjá ẹni tí èèyàn lè máa halẹ̀ mọ́ bí halẹ̀ mọ̀ tí kẹ́mi ò bá sọ fún yín ń fẹ́ kẹ́ gbọ́ nísìn kẹ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ dáadáa ọ̀rọ̀ èmi àti kẹ́mi ó ti wá di ajá àti kolokolo ọ̀run ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe ti mọ̀ tí ajá bá ti ń lọ báyìí kolokolo a máa tẹ̀lé ni ọ̀rọ̀ èmi àti kẹ́mi ti di èkùrọ́ lálágbàákú ẹ̀ wá tí olóyìnbó ń pè ní we live together and die together tá a bá wá rí ẹni bí ẹni èèyàn bí èèyàn tó bá lóun fẹ́ ṣe kí ni òun fẹ́ dàrin èmi àti kẹ́mi rú ah onítọ̀hún á dẹni àgbégbìn ibùgbọ́n kó kúrò ní onítọ̀hún gangan kó jẹ́ kẹ́mi gangan fúnra rẹ̀ lọ́lọ́hún òbẹ́ mi ṣàìná ṣe mọ́ pẹ̀lú ògo ti ọlọ́run ọmọ agbègbè ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín bóyá lẹ kọ́ ó pọ̀ lèmi o ẹ̀jẹ̀ ojú òun ni mí ọmọ Burundi òun ni mí at the same time ẹrú ikú ni mí. bàbá ẹ tiẹ̀ dúró náà ìgbà tí mélòó lẹ́rù gbó wà lọ́lé ayé béèyàn gíga ṣe ní ìdátí ní àna èèyàn náà ṣe ní ìdátí bí bàbá ìyàwó ṣe ní ìdátí tiẹ̀ ni ìyá ìyàwó ní ìdátí tiẹ̀ mo fẹ́ kẹ́ bìwíà kẹ́ take time ló ń jẹ́ bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ ó dàbọ̀. bàbá kẹ́mi. o gbẹ́ gbogbo ohun tá à ń wí. gbogbo ẹ̀ ni mo gbọ́ pátápátá láìkú kan bàbá kẹ́mi. wàhálà dé ìjọ̀gbọ́n ṣẹlẹ̀ bó mo fẹ́ wọ̀ kẹ́mi ti pa mí kẹ́mi tèbà tèmi jẹ́ ẹ ṣàánú mi o ò sọ̀rọ̀ ni ṣé bí wàá ṣe jókòó tí wàá máa wòran nìyí ni ṣáà ní lọ́ọ́ fọlọ́pàá mọ́mọ́ lórí burúkú tó ń lọ yìí ni. ẹ màmá kẹ́mi fàdémi dé mi lórí o ah màálù tí ò ní rú ọlọ́run ba ló ń ba lé ṣinṣin ọlọ́pàá tá a bá lọ fọlọ́pàá máwọn eléyìí ibo la mọ̀ tán máa bá yọ sí wa ò mọ̀ pa àlára àlẹ́ nìkan ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ sùúrù báyìí o ẹ̀tọ́ ni kí òbí kọ́ ọmọ tó bá fẹ́ ṣìnà láti má ṣìnà orí kan nìyẹn àmọ́ ńgbà tọ́rọ̀ ti wá dì báyìí ọ̀rọ̀ wa dọ̀rọ̀ ewúrẹ́ tó wọ̀sọ̀ ìyá aláwo ni o ṣé o mọ̀ pé bí ìyá aláwo ò bá ṣe sùúrù gbogbo àwo tó gbé lórí ibà ló máa fọ́ tán. wọ́n á gbọ́ o pẹ́tì ẹ̀ kò gbọ́ o tẹ́mi ò wá gbọ́dọ̀ wọlé nísìnyí báyìí ká náà ń pariwo máa bá ń lè jáde o ìjọgbọ́n ni o. Hmm a gbọ́dọ̀ fi wàdùwàdù jádà níkọ́ ní tèmi rò pa máa ṣeré o jẹ́ káwa méjèèjì káwa ra àbúwọ́ ìbẹ̀sẹ̀ lẹ́dùnmarè ká ké polúwa kó ràn wá ṣe o kó ràn wá lọ́wọ́ kó tọ́ wá sọ́nà ká sì tún wá kígbe káàkiri àgbáyé fún gbogbo abiyamọ ayé pé kí wọ́n mú ọ̀já wọn kí wọ́n san kó lè dọ́yìn dọ́yìn dọ́yìn àbọ̀mí rèé o ẹlẹ́dàá mi o ẹ tèmi bá mi. kò sẹ́ni tó ń wà láyé títí yẹ òkín bá o. ẹ̀yin tèmi ẹjọ́ tó lọ náà ẹ má bínú sí mi ẹjọ́ tó lọ pé wàá disturb you gbogbo ọtí mo fẹ́ sọ lálẹ́ yìí má bínú dálẹ́ o. because àwọn mẹ́ta ìyá lọ bí sèmi tẹ́ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wà lórí ta mẹ́ta àwọn kan wá lọ́mọ ọ̀tá ni wa à mo pè wọ́n à iṣẹ́ ọmọ ọ̀tá o ọmọ èbúté mẹ́ta ni wa àwọn akẹ́kọ̀ọ́ lọ́mọ àtàtà ètò ẹ̀rọ àṣẹ wà lórí ìta mẹ́ta ọmọ èbúté mẹ́ta wọn dúró sí ni ìta ló máa wà ó wà ní Germany Amẹ́ríkà rúgánlá Miami Florida Dallas Texas ọmọ èbúté mẹ́ta lọ́kọ̀ tó gbogbo kọ́ńtà bìbìtì ẹ sọ fún wọn kọ́ máa ṣe mẹ́ta ọmọ èbúté mẹ́ta là wà àwọn akúta àtàwọn sí gọ́ta àfọ bí ọ̀tá mẹ́ta because bẹ̀bẹ̀ yìí wà bẹ̀ yẹ ti gbọ́ ẹjọ́ mẹ́ta yẹ gbọ́ mi wàhálà kọ́kọ́ ti ṣẹlẹ̀ mú kọ́ jí bébí jáde wọ́n ní ṣúgà wọ́n ṣúgà wọ́n ṣúgà wọ́n ṣúgà ṣúgà wọ́n kẹ̀ lójú mọ́ fúláwà wọ́n ní bẹ́ẹ̀ ní tiwọn ee sọ́fẹ́ àṣìmáyé nǹkan owó tó wà tó àdúgbò mi wọ́n sọ fún àwọn wàhálà dé èmi ní kòlè dàgbé bùkátà yìí wọ́n ti gba àgbo ẹwọ́n mi tán ṣókò mọ́ ọ̀tọ́ sọ fún àmì yìí ó dọ̀ fà ó ṣe fà ọ́ nìyẹn kúrú kẹrẹ kúrú kẹrẹ kúrú kẹrẹ láyé dọ́fà nìyẹn gbẹ láyé dọ́fà kí ni kí wọ́n fà àwọn tí mo fà wọlé yìí wọ́n ní kí n sọ fún wọn nǹkan tẹ bá mọ́ṣẹ́ kọ́ bá lè má sọ fà because tèmi ṣe wà ayé mo ti tẹ bá mọ́ṣẹ́ tó ẹ̀ mo ṣe ń jọ fà ẹ ṣáà ti rí ẹ̀yìn tèmi ẹjọ́ tí wọ́n lọ bẹ́ẹ̀ wà bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo wọn lọ́dún wọn lè rí kankan èmi náà ní òkú lè pépé skin bíi ti skin sọ̀tì nǹkan tí kò ní jọ sínú àṣà mi jàn mo kú ojú mi ga ni mo kú pàrọ̀ dúdú. mo kì í ṣe mi tírètì o mi ti wà ní gẹ́tẹ́tì. ṣáná èyí ọ̀hún báwo tiẹ̀ ní ọ̀dọ̀ àánú ẹ̀tọ́ lọ́sàn. à ah, ọ̀rẹ́ má sọ méjì lọ́rọ̀. mo fẹ́ try nǹkan tí àna mi ń bá mi sọ ni. ṣoṣo ni. ó ń láti máa jẹ́ kó yé mi pé owó rèé pẹ́pẹ́sẹ́ o kémi fi kẹ́mi sílẹ̀ gbogbo nǹkan tèmi bá fẹ́ nílé ayé tèmi ẹ òun á ṣe fèmi bọ̀ kémi fọmọ òun sílẹ̀ fóun à mo á jẹ́ kó yé pé ajá àti kolokolo ọrùn ẹ̀ ọjọ́ máa kú pọ̀ ni ẹni tó bá dẹ̀ lóun máa yẹ èmi àti kẹ́mi onítọ̀hún á dẹni àgbẹ́gbìn and at the same time mo tún jẹ́ kó yẹ pé bàbá ìyàwó ìgbà tí bàbá ìyàwó wà ìgbà tí ìyá ìyàwó wà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ tèmi o. ṣàdá ṣàdá dúdúdúdú ṣé kí n ṣe pé o ti ya wèrè o lọ ni wọ́n gbé owó lẹ̀ àti kẹ́mi wọ́n ní o mú kan wà lọ mú kẹ́mi wèrè kan bá ṣe nídìí owó tó bọ̀ bọ̀ yìí. ó dàbí porí ẹ ti yí ó dàbí pé nǹkan kan ń wọ́ọ̀rì ẹ̀ ògbọ́n tí mo sọ fún ẹ ni bàbá ìyàwó mi láti máa jẹ́ kó yé mi pé kémi fi kẹ́mi lẹ̀ nítorí twenty thousand naira. twenty million àbí kílẹ̀ mi. ṣé ìyẹn kò sí ṣó ti lògùn ẹ lọ́sàn-án èkó tó jáde ńlẹ̀ èèyàn ní fi kẹ́mi lẹ̀ nítorí twenty k. twenty thousand naira. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ayé ẹ̀ máa bàjẹ́ mi tó wà ní. aneva shop ló pè wá ní. àtàyà o bọ̀tẹ̀ mi náà wá jẹ́ kó yé o mo kó girigiri bẹ́lẹ̀ dẹ̀ ọlọ́run mo mo mo halẹ̀ mọ́ mo jẹ́ kó yé pé màá sọ̀kè dilẹ̀ bó ṣe lanú lẹ́rì. ẹ ṣànà ṣànà dúró sórí bó ṣe ló ṣàkárà yẹn tó lanú lẹ̀ yẹn èyàn mi bóyá ó ti ṣe kí ni ó ti sọ̀rẹ́ndà èmi ò bá ní pé kó jẹ́ ká lọ bá ká kóbo ká dẹ̀ ràn ọdún straight. sanni dio mo ṣe mọ́pò tí ń ṣí ire ni kẹ lọ ṣe kí ni kẹ lọ kóbo bàbá ìyàwó tèmi ṣé tẹ bá pa bàbá ìyàwó tèmi bàbá ìyàwó tiẹ̀ tí ò ṣe rí yẹn àárọ̀ lásán lásán lèmi máa fi ṣe bàbá ìyàwó. ṣànà sórí bàbá ìyàwó mi bó ṣe jẹ́ àárọ̀ yẹn pẹ̀lú bó ṣe jẹ́ àárọ̀ yẹn tó bá ṣù ara ẹ̀ máa ràn lọ́lé ọdún ni ó ṣàmọ̀. ọmọ ràn lọ́lé ọdún máa ràn tèmi lọ́lé ọdún ṣìjẹ́kẹ́ màá ti bàbá ìyàwó tèmi gbogbo ohun tí òòjọ́ yé wa ó máa yé wa very soon a dẹ̀ máa settle máa fòrùka sí gbogbo dédé náà lọ́wọ́. a tó ká lójú ẹ̀. alárímọ́lẹ̀ ọlọ́run. máyà òkè. òkè ń sọ máa lè. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ o. my dear ọ̀la ìbáwọ̀ ni òun ṣe ọmọ àlè ọ̀rẹ́ náà ni mo ń sọ. lóòótọ́. ọ̀la á. mi ò rí wúmà rí o. ẹ ó tọ́ ni ọ̀rẹ́ mi ni. ókè hello kí lorúkọ yẹn. lọlá. okay nice meeting you. ẹ̀mí ti pàdé mi sọ́ni díò. ẹ̀mí sọ́ni díò lè mi jẹ. ọ̀gá ẹ jẹ ẹsikúléètì gan. ẹ kí ló ń ṣẹlẹ̀ kí ni kò fún yín champagne wà irish cream wà dédé náà wà àràgàgọ́ wà èwo ni kò fún yín bẹ́ẹ̀. anything. anything. ẹ bámà. jẹ́ ẹ máa ṣe é fún bá mi ṣe báyìí. ẹ fi mi lè ilé mu. ẹ jíò. Ah, ah, terrorist. ẹ kalẹ̀. ṣáínà iyọ̀ tèmi. ṣé kẹ́mo. ẹ kalẹ̀ o. èwo làwọn ṣàlìṣe ń jẹ tó tún kó dání kí ló ń ṣẹlẹ̀ bẹbẹ ni. ẹ bẹbẹ dẹ ń lọ ó ti ń wọ canvas ní sọtún ń lo yẹrin orí òkè ló wà <laughs> ó mọ ó dàbí pé bíbá yóò ní gbà á mọ kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ máa lọ. ó ga oh ọ bàbá yìí dọ́bù lójú fún wa lọ́tẹ̀ ṣe kẹ́mi ṣe máa ṣe fún náà ni. ayé dẹ mú mọ mọ bá bẹ ṣe ní tẹ ṣe. n tó bá wù yín kẹ́ ṣe. ọmọ tí wọ́n ń ṣàlàyé ni. wà ẹ́ tẹ́lẹ̀ ọkọ mi tí má ti ṣe jọ dáríjì mi. tí ọ̀rẹ́ ẹ bá sọ fún ẹ pé ọkọ ń jalè kí ló máa sọ. Ah, ah. tọ́rẹ́ mi yẹn ò bá mọ̀ pé olè ni kó tó fẹ́ àkọlẹ̀ náà ni. lọ́dà tọ́mọ́ á sọ fún ẹ pé ọkọ ẹ ọkọ ẹ gan ń jalè kí ló máa sọ. ọkọ mi máa ń yọ ẹlẹ́nu ni kò sọ fún mi. kò sí wọn tó yọ mí lẹ́nu mo kàn mọ̀ pé ojú ẹni báyìí láti mọ àkóso. èmi ò gbọ́ gbogbo yorùbá tó ń sọ yìí kò yé mi. ó kàn ti dá mi lóhùn mo ní tí wọ́n bá sọ fún ẹ pé ọkọ ẹ ń jalè kí ló máa sọ. Ah! ẹlẹ́dàá mi ò tiẹ̀ ní jẹ́ ọlọ́run mi ò ní jẹ́ orí mi kọ ibi o ò lè jalè o ń ṣolè o ò tiẹ̀ lè jalè láyé láyé láyé láyé láyé láyé láyé láyé ni ah o lè kẹ ọlọ́run ò ní jẹ́ kí ló dé. Hmm. sórí àti mo wà ní kékeré ìpátá mi pọ̀ mo máa ń bèèrè lọ́rùn pé àpá tó wà lẹ́sẹ̀ mi báwo ló yẹ jẹ́ mi ò dá lóhùn rí. torí níjọ́ tí èmi àti dáàdi sọ̀rọ̀ jẹ́ kí n mọ àwọn kinní kan pé àwọn kan tí mo ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ tí mi ò kà kún gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ ńlá ni. bó ṣe ń wò mí ọmọ níbi nìran mi ni gbogbo ibi tí wọ́n dẹ̀ ń bíyàn rèédè náà bí mi rèédè. àbíkẹ́ mo nífẹ̀ẹ́ gidigidi Elédùmarè dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú. Táíwò ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ Àbíkẹ́, màá sọ ìtàn kan fún ẹ lénìí tó ti gbọ́ rí ń pa mi. Ní ọjọ́ kan, àwọn adigunjalè wọ́n wá sílé wa. Mi ò wá mọ̀ pàtó bóyá olè ni wọ́n àbí hired killers èmi wà ní kitchen mo fẹ́ bùkàrí tí màá mú ni ni mo gbọ́ kill everybody kill everybody mo ṣe yọjú ìbọn ló bá lọ́wọ́ wọn. mo yí sá sínú kò lẹ́nu ẹ̀. ẹ̀ márùn-ún ni mo gbọ́ rògbòn bí wọ́n ṣe irun gbogbo ẹbí mi nìyẹn tó wáyé pé mo jáde ńjọ́ yẹn bàmá ti jẹ ọkọ ẹ ní ìlú ó wá kí mi nìkan mo ṣọmọ lẹ́yìn Dánfó fún ìgbà púpọ̀ lẹ́yìn èyí ni àwọn ẹ̀gbọ́n kan ní àdúgbò wọ́n fà mí mọ́ra. Wọ́n máa ń rán mi iṣẹ́ kéékèèké, wọ́n dẹ̀ máa ń fún mi lówó. Kékeré ni wọ́n máa ń pè mí nígbà yẹn. Lọ́jọ́ kan wọ́n wá ní kí n ká lọ ní patí. Igba ta àwọn ẹ̀gbọ́n yìí náwó bí ẹlẹ́dà. bá ṣe kúrò pàtì bá ṣe ń lọlé káàánú kọ́kọ́ gbà lọ́wọ́ arákùnrin kan tó ń lè bọ́lẹ̀ tó ń lè ṣe léṣe gan lẹ́yìn èyí wọ́n wọ oríṣiríṣi ilé àwọn èèyàn tó ń dẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ owó bàtà délé wọ́n pín láyà ara wọn wọ́n dẹ̀ fẹ́mi náà nú ẹ̀ ẹ̀rù bà mí wọ́n á fúnra pé ó ṣeé ṣe kí n sá lọ wọ́n ṣe tírẹ́tì mi nìyẹn pé tí n bá sá wọ́n á pa mí. Hmm. mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn èyí tó wá inú mi jẹ́ pátápátá ni last operation tí a jọ lọ kó tó di pé a lọ́jọ́ náà lọ́hùn, mò ń sùn nìkan bí aago kan òru ni wọ́n á jí mi. La bá kọrí sí ilé arábìnrin kan tó ṣẹ̀ dé láti ìlú òyìnbó. Bí àwọn ọ̀gá mi ṣe mọ̀ kò yé mi. Ìgbà tá ọmọbìnrin kan la bá báyìí tí wọnú yàrá wọn nìyẹn ní yàrá ọkọ àti ìyàwó yìí lọ́gá mi bá ní ẹrù tí arábìnrin kó wá láti ìlú òyìnbó la gbà arábìnrin yóò dẹ̀ jàǹkàtà ó kó gbẹrù yìí sílẹ̀ bàtà kó gbẹ tán arábìnrin yìí wá kọ̀ láti gbé báàgì kékeré kan sílẹ̀ tí travelling documents ẹ̀ wà nínú ẹ̀. Bínú ṣe bí igbákejì ọ̀gá wa ni bó ṣe yìnbọn nìyẹn. Ìbọn tó yìn yìí kò tẹ́ gbogbo wa lọ́rùn. Bá se sá jáde nìyẹn láì mú nǹkan iṣẹ́ lajà tá a túká lẹ́yìn èyí. gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò tí ì yé mi o. Àbíkẹ́ mo ní láti sọ ilé ìfún ẹ nítorí ẹ̀rí ọkàn jẹ mí. Sórí, ìgbà tí èmi àti dádì ẹ̀ sọ̀rọ̀, nǹkan tó sọ fún mi, ó jẹ́ kí n mọ̀ pé arábìnrin tí mo sọ̀rọ̀ yẹn. Momien. Àbíkẹ́ ah. eh. Àbíkẹ́. ló ṣe ọmọ um, kí kí ni ohun tó ṣe ọmọ yìí hmm, kò sí problem ẹ wò mo fẹ́ mọ ohun tó ṣe gan-an tó fi dèrò hospital àbí sásìkò ẹ ti tó ni kò sáì tó àbí. Hmm, ọdún àsìkò ò tí tó ṣẹ̀rí ó dàbí kí èèyàn rí nǹkan jàyà ah, gẹ́gẹ́ bí ipò tó tún wà yìí sọ ló jẹ́ kí nǹkan yẹn fẹ́ le díẹ̀ bọ̀tún ó ti wà òkè báyìí. ẹ ẹ ṣùọ́ ó ti wà òkè sẹ́ẹ̀ kí n lè parọ́ fún yín. Àbíkẹ́ Àbíkẹ́ oṣù dọ́kítọ̀ màá rí ẹ Àbíkẹ́ o Àbíkẹ́ o àbí kí ni ṣọ́ọ̀kì tí àbí Táíwò kí ni irú ṣọ́ọ̀kì wo ló lè mú ọmọ yìí Àbíkẹ́ ẹ sọ fọmọkùnrin kò jáde ń bí báyìí. èwo ń bẹ. Táíwò. Táíwò kẹ ọkọ ẹ ni jáde ẹ sọ fún kó jáde. ẹni jáde bíbá yìí ẹni jáde jáde. ìwọ náà jáde ńgbà tó gbọ́ jáde. kí ni táyì ṣe fún ẹ. àbí kí ẹ gbà ọ̀nà lọ kò wáyé mọ́ ṣùgbọ́n faná ṣe ó ń bẹ kó lọ síbi kan àṣegbè ò láyé àṣepamọ́ ló wà o. àsokùn sí fi kún pamọ́ ni bí ó wà á níkùn yóò wà ní kẹ̀lẹ̀bẹ̀ o ẹni mọ̀ ṣe òkùnkùn kó má má dòṣùpá lóró kó dákú kó má má dòṣùpá lóró. ọlọ́pàá ọkàn ẹni ó burú ju ọlọ́pàá ayé lọ. àṣegbè ò sí láyé àṣepamọ́ ló wà o. Táíwò Táíwò pẹ̀lú àwọn tó pa bàmẹ́ ẹ̀ ó dẹ̀ fi ẹnu ara ẹ̀ sọ fún ẹ. táyé pẹ̀lú ẹni tó pa màmá ẹ̀ ah my god oyún oyún ìṣúra ń bẹ oh god ah wo má sunkún mọ́ má sunkún mọ́ má sunkún n tó bá gbà báyìí la máa fi fún n tó bá gbà ni a máa fi fún. mo ń mo ń mo ń náà. ní ọ̀rẹ́ ò pọ̀ wà léwòsàn tó ń gbà tọ́jú ní ah èyí àtijẹ́ lèmi náà fi sáré bọ̀ pé kí n wọ̀ ọ́ kí n sì rí bàbá náà kí ló ṣe ọ́ gan-an. dáàdì lóòótọ́ ni bàbá mi ti débi ọ̀rọ̀ ńlá kan ló ṣẹlẹ̀ sá àmọ́ mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún bàbá mi àti ti settle everything dáàdì wíwá tẹ wá ń sìn ó máa dùn mọ́ mi nínú ẹjọ́ sáà mo fẹ́ ran yín níṣẹ́ àfojúdi kan sá ṣe rí ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ sá láàrin bàbá mi àti Táíwò èèyàn ọkọ mi ọ̀rọ̀ yẹn dẹ̀ bí bàbá mi nínú gidi gan-an ó dùn wọ́n gan-an dáàdì mo wá fẹ́ kẹjọ kẹ bá mi dọ́dọ̀ bàbá mi ní báyìí báyìí sá kẹ bá mi bẹ̀ wọ́n wípé kó jọ nítorí Ọlọ́run kó bá mi dáríjì Táíwò ọjọ́ kó wọ́lá oyún inú mi wípé ti Táíwò ni ṣẹ́dẹ̀ mo kọ́ jọ nítorí mo ṣàkíyèsí wípé tí bàbá mi ò bá dáríjì Táíwò sá ọmọkùnrin yẹn apara ẹ̀ á ti ìparẹ́ ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ jọ tí bàbá mi ò bá dáríjì Táíwò ibo ló fẹ́ kí n lọ ta ló fẹ́ kí n gbóyún inú mi fún. ọ̀rọ̀ náà kí ló ṣe le tó bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ wo a tó ẹ wo dádì kò sí àsìkò rárá má má ṣàlàyé fún yín tó bá yẹ jọ ẹ sáré wá bá mi débi tí ẹ jọ sá ẹ ṣe sá ibẹ̀ ni mò gbà òkè o kí ara tiẹ̀ ti sá ara mi ti balẹ̀ ìsinsìnyí ni o. Ah, ah, ah, ilé wọn mọ̀ ń lọ mi ò jáde kankan. ní kíákíá ni sá o ẹ ṣe wọ́n sá. báwo ni ṣe ọ̀dọ̀ àmì kílọ̀ iṣẹ́ kọ́ kí ló ń ṣe rẹ̀. Taiwo. Sir. Kí ni problem ẹ̀ náà? Kò sí nǹkan. Kò sí nǹkan báwo ni? Ọjọ́ ọ̀nà ti fi ojú ẹ̀ méjì tó ti fi mi last o mọ bí ṣe débi o mọ bí ṣe gba àdírẹ́sì ẹ o wá rí mi ń sìn kò tiẹ̀ sí pé àbí àárẹ̀ nípàdé èèyàn mo dé ń bí ẹ̀rọ sọ pé kò sí kankan ó dé ńlá gun yọ̀bọ̀ báyìí. ìwọ wa tálẹ́jọ́ wa lé. èmi nìkan ni. ìwọ nìkan ló wà nílé o báyọ̀ jà ni. mi báyọ̀ jà. then tell me what's the problem.

o fẹ́ para ẹ down o fẹ́ pa okùn so dá mi lóhùn náà àbí kí ló fi ń ṣe mi tó wà yìí o fẹ́ pokùn so torí pé mi ò mọ iye wa o nínú ẹbí tí a wà yìí tí wọ́n tún fẹ́ yọra ẹ̀ kúrò láàrin wa so ìyẹn pọ́nlọ́n tó ní kí n má pẹ́ níbi tí mi wà. So, ká ní mo pẹ́ díẹ̀ náà tọ́ ní kan tí bàbá ń bí báyìí ok ok táyé ojú mi kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. jù bẹ́ẹ̀ lọ. nǹkan tó ṣe fẹ́ para ẹ nìyẹn sórí ọlọ́run bá yọ ẹ o ọlọ́run dẹ̀ sì nífẹ̀ẹ́ ó mọ nǹkan tó ṣe fẹ́ ṣe láyé ẹ̀dá tó bá dísẹ́ tó para ẹ̀ á jẹ̀bi ní ayé yìí á jẹ̀bi jọ́ngbìn dẹ̀rù kẹ́mà in fact ilé ayé yìí ló ti máa ma jẹ ìyà yẹn títí títí tó máa fi dọ̀run òun fúnra rẹ̀ ní pòsùn tó bá wà á máa fojú rí òkú ẹ̀ pé òkú òun ráre ọlọ́mọ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ nímọ̀ ni ẹ́ ó gbé àlùkùrán sínú lé ẹrù òde bá ẹ́ wọ́n fẹ́ para ẹ̀ ò bẹ̀rù ọlọ́run bá kò sí nǹkan tó ń bọ̀ lókè láyé ìtílẹ̀ òní gbàdúrò ọmọ tó yẹ kó jẹ́wọ́ fún o ti jẹ́wọ́ fún tó o bá sọ fún kọ́ tó kàn gbé sára o dẹ̀ ti pé ó jẹ́ fún nìyẹn ó nọ́mà kí bàbá ẹ̀ bínú. mi ni mi bàbá. ẹ wo ẹ̀rí ọkàn ló ń jẹ mi ojú dẹ̀ ń tì mí mi mọ mo ṣe lè face. all right bàbá ìyàwó ẹ̀ ń kọ́ ń bolo wa. hospital ni mo fi wọ́n lẹ̀ sí. ṣáà lè rí wọn. Ah, ẹ má jẹ́ ká rí wọn sórí Mi mọ nǹkan tó lè dá lára tí wọ́n bá tún fojú kan mi. A ní láti rí wọn, máa rí wọn ni. Ọmọ akíní wa gbọ́dọ̀ ṣojo. Ó ti yẹ ń sìn. Àwọn tí wọ́n bí wa kò yẹ tí wọ́n bá fetí gbọ́ irú nǹkan tí máa ṣe náà ìgbésẹ̀ náà máa gbé. Ó ti yẹ ń sìn. Jẹ́ ká débẹ̀ ká lọ bá wọn. Àá bẹ̀ náà ni tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé wọ́n á gbọ́ tí wọ́n bá wá gbọ́ the worst wọ́n á gba ọmọ wọn kó lọ́wọ́ wa but ọkàn wa máa sọ fún wa pé nítorí ká ṣe àti ṣe ó ti yẹn sìn let's be there. um, Táíwò sínú yàrá ló ń lọ. Ah. Ah, ok dúró. nìṣó sẹ́ẹ̀ àníkó nìṣó. àbó rí mi báyìí ọ̀rọ̀ náà wá dàbí ọ̀rọ̀ àgbẹ̀ tó gbẹ́yẹ àparò sábẹ́ tó ń gbìn gbàdo. ẹyẹ ti ráàsì rí àgbẹ̀ o. ó parí. síbẹ̀síbẹ̀ náà ọ̀rẹ́ mi ọ̀rọ̀ náà ó dàbí òwe àwọn àgbà ó ní nǹkan kí sẹ́sẹ̀ ràgó bọ́ọ̀ bá mú lọ tọ̀ ń jẹ wọn á ní lágbájá tí ń họ eegun jẹ pọ̀ bá sì wọ̀ tún wò sí tọ́ aṣọ ẹran nù. àwọn alẹ́ rẹ lọ́sọ̀nù èwo láwàá ṣe àbíkẹ́ni ń bẹ̀ ọ́. kí o gbìyànjú fi èdè nú kó o dáríji Táíwò ọkọ ọ̀hún ó ní kí n jẹ́ ó yé ọ pé Táílolú ló ní oyún tí ń bẹ níkùn tòun tá a bá kọ̀ tá a rí dáríjì ọmọ náà lè parẹ́ àbí bí Táyé bá para rẹ̀ ǹjẹ́ àwa lè sọ pé àwa ni bàbá fún ọmọ tí àbíkẹ́ bá bí. gbogbo condition tó bá dé lórí ẹ̀ mo gbé mo ah, ṣé wàá lè gbàrú ẹ̀ ni. Ah, o lè gbàrú àbí sọkúsọ o ló ń bá mi sọ ah, kó o mọ ẹni tí tó yìnbọn pàyàwó ẹ kó o dẹ̀ tún fa ọmọ lé lọ́wọ́ kó o máa fi ṣaya má bàa mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ láéláé láéláé mi ì lè gbà á kò dáa lóòótọ́ ṣùgbọ́n àwẹ̀ bàbá rò kò dáa kábílẹ̀ kọ́ sáré dopó kọ̀tọ́ kí mọ̀jèsì ó sáré dánmọ òrukàn ìyàfẹ́ ni ó wà láyé ìyàfẹ́ ni ó wà lọ́run ni. ta ni ẹ. wúlò sá. ẹ wọlé. ẹ pẹ̀lẹ́ o. ẹ sà ẹ kà sọ sá. ṣàlàáfíà. ta ni mò ń wò yìí yínká. dóná dóná ńbo lẹ ti rìn pàdé ńbo lẹ ti mọ́ra. Um, màá kọ́ dúpẹ́ fún ọlọ́run wa fún ìrìn tí mo rìn ní èyí nítorí pé ìrìn náà fi dá ẹ̀mí ẹ̀yìn kan sí ni ọmọ tẹ́ ń wò ọmọ àbúrò màmá mi ni mo dé ní last week n bá ní pé kí n wà lólé ni tọ́kí n bá ṣe ìṣẹ́jú méjì léètì dé ọ̀dọ̀ òkú ẹ̀ ní má bá lẹ̀. ìgbà tí máa délé báyìí mo bá okùn tó ti so tó fẹ́ fi hàǹgà rẹ̀ ni kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ó ló ti sùn kí ni nǹkan tó sú ẹ ìwọ pẹ̀lú èèyàn jà ni àbí ló bá kó ẹjọ́ yìí lóru kalẹ̀ alright tọrọ bá rí báyìí kì í ṣe ikú ni solution náà ó dá ẹbọ ni wọ́n ń gbé la fi gbéra ta fi ń bọ̀ ń báyìí bí tá a bá débí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dẹ̀ dá lójú pé ó ṣeé ṣe kí wọ́n gbọ́ tí wọ́n bá gbà sáwa lẹ́nu à sáwọn tó tún jẹ́ àgbàlagbà fún wa ohun tá a fi ń bọ̀ nìyẹn o láì mọ̀ ẹ́ pé ọlọ́wọ́n bá o. My God my God. olúwa lágbára gbàdúrà fọmọ rẹ àmín ṣẹ́gun fún un àmín ètò ìṣiṣẹ́ kan ti gbérí mọ́ àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. praise the lord. hallelujah. ọlọ́wọ́ ẹ ṣe àlàbà ẹ lẹ́sà ẹ lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ sà ẹ̀mí ọlọ́run kò ní fi wá sílẹ̀ kò ní kọ̀ wá sílẹ̀. Hmm. ṣe rí ọ̀rọ̀ ọmọ yìí tá à ń sọ yìí Grace Olúbùkọ́lá Àbíkẹ́ hmm. ọmọ ńlá ni. ọmọ ńlá ni. bẹ́ẹ̀ ni alágbára ọmọ sí ni pẹ̀lú. Hmm. àmì ọ̀run sì wà lára ẹ̀. bóyá ẹ ò ṣàkíyèsí láti kékeré ni ẹ bẹ́ẹ̀ náà ti sọ fún wa pé tó bá sọ ọ̀rọ̀ tó sì máa ń rí bẹ́ẹ̀ àpẹẹrẹ pé àmì ọ̀run wà lára ẹ ni bẹ́ẹ̀ ni alágbára gidi ni abẹ́gbọ́ ó jẹ́ ẹnìkan tí Ọlọ́run fún ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ó lè rí tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìwọ́ tó bá ti sọ ẹ bá dẹjà o bẹ́ẹ̀ ni. ṣe rí irú àwọn ọmọ bẹ́ẹ̀ hmm, tí wọ́n bá wọnú ìdílé kan wọ́n máa ń gbé ìdílé yẹn máa ń gbé ga ni. ní ìgbà gbogbo ẹ máa tọ́jú ẹ ẹ máa dùnnú pàápàá jùlọ ẹ lè fẹ́ wo àwọn ìwà kan kó sọ fún yín pé ẹ má ṣe kẹyà filẹ̀ bẹ́ẹ̀ hmm. ẹ ní kábàámọ̀ o. àmín. o ti rí nu. ẹ ṣe alàgbà. bábíjì ṣòro ọmọ tó ń wò yìí akẹ́kọ̀ọ́ ló jẹ́ sí mi olùkọ́ ẹ̀ ni mo jẹ́ ńgbà tó wà ní kékeré. ọ̀rẹ́ wa ẹ̀. bẹ́ẹ̀ ni èyí tá a pàdéra kò ju bí ọdún mélòó kan sẹ́yìn lọ ṣé kí n sòótọ́ fún ẹ mo kọ́lé mo ra mọ́tò mo ralẹ̀ mo nílé iṣẹ́ gbogbo ohun tí mo dà lé ní ọmọ yìí rè. ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni. that's good. that's good. àdúpẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ lórí bó ti rí yìí o. ibi tí a fẹ́ gbé obì sí obì sì lálẹ́ hù ń bẹ̀ sọ̀mọ̀ pé ọ̀rọ̀ ò sí mọ́ ká tún díẹ̀ ṣe ni ká tún díẹ̀ ṣe ni. sí báyìí ọkọ ìyàwó ó gbà wọn nǹkan wá o ó gbé obì wá orógbó wà ń bẹ àtàrẹ wà ń bẹ. everybody ẹ dojú yín congratulations ẹ kú oríire ní o. ṣẹ́rí àwọn òwábí láti wá dàbí rú ẹ̀tọ́ tiwa la wá gbà ṣẹ́rí nísìnyí ní ẹyọ kọ̀ọ̀kan yín àwọn bọ́ìsì mi máa gbégbá ọpẹ́ wá kí gbogbo yín máa fi orí àánú yín sínú ibẹ̀ àti tọwọ́ ni o àti tọrùn ni o àti tẹ́tí ni o àti ti gbogbo tẹsẹ̀ náà ẹ kó sí i ẹni bá kọ̀ tí ò bá ṣe bí mo ṣe wí yẹn ó fẹ̀mí ara ẹ̀ ṣòfò ni o ẹgbẹ́ bẹ́ẹ̀ gbọ́. kò wá tán síbẹ̀ o ẹni tí ó bá ní chain tí ó ní hand chain tí ó dẹ̀ ní òrùka tó bá ní eyín gold àbí silver ẹ jọ tí ọlọ́run bá yọ síbẹ̀ tó bá ní handphone tó wà pa ẹ yọ síbẹ̀ ẹ gbọ́ àbẹ́ gbọ́. ó kú ó kú ẹ jọ má bínú ẹ. jẹ́dà jẹ́dà jẹ́dà mo dárò wọn lọ. kódà kò máa

Oh!

sábà béèrè ló máa jẹ ní agbára Ọlọ́run ba nǹkan kan ní ṣe Táíwò ẹ jẹ ká lọ bá wọn lọ sùtù jáde ìjà lọ ẹ filẹ fún ẹ fọlẹ ẹ ẹ ní kọlọ. sóòrí mi sóòrí mi sá èyí ṣe pé bí ó nira rẹ n bó ń bá ti bá. àpọn ọwọ ọwọ ọwọ ẹwọ báyìí ni ọwọ báyìí ni borí orí ìpínlẹ̀ ṣubú lè so ń pè. bá a bẹ jí bàtà mi dada kò tó. ló ti ń bọ̀. ẹ ǹlẹ́ o kí ló wà ní bùtì. nọ́ọ̀tù sà kò sí nǹkan mẹ́sà. ẹ ṣú ẹ̀bùrú kò sí nǹkan. nọ́ọ̀tù nọ́ọ̀tù sà. ẹ jẹ́ kí n lọ wo. kò sí nǹkan mẹ́sà. a ah, ó ya wèrè ni wọ́n ní kó bọ́lẹ̀ kó ṣí bùtù fún wọn ó ní òsín kankan bọ́lẹ̀ jọ. ọmọ lọ sílẹ̀kùn fún wọn jọ. ó ya wèrè ni kò sí nǹkan mẹ́sà. bọ́lẹ̀ kò sí kiri fún wọn jọ kílẹ̀ ọ̀gá ìbọn ní sá oúnjẹ náà bí kú ìsá. ìbọn now calm down everybody calm down calm down calm down and your hands up calm down with your hands up ìbọn náà dà ó yá ní kó gbé ìfẹ́ bọ́tà gbé bọ́lẹ̀. what so I'm robber ni gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí. now oh yeah, everybody ẹ move in motor. yẹn ẹ wọlé síbẹ̀ everybody ẹ wọlé síbẹ̀ wọlé wọlé move move. Yeah. ẹ má bọ̀ ẹ̀dẹ̀ lògùn yín. mo lò. ẹ̀dẹ̀ jẹun dáadáa. Ah, ẹ wo in fact mo make sure kó jẹ ogún jẹ pátápátá ni. olùwàṣẹ ẹ má fara lẹ ọ. ìrìn àjò máa láyé orí jẹ́ ń ṣe sábàbí rẹ̀ ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí rẹ̀ ìrìn àjò máa láyé orí jẹ́ ń ṣe sábàbí rẹ̀ ìrìn láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí rẹ̀. ìgbà ọ̀nà ló wọlé àwúrẹ́bẹ̀ ìgbà ọ̀nà ló wọlé ikán o orí mi o jẹ́ ń ṣe sábàbí ire ìgbà tí mo dàgbà o wọ́n ní rìn kan lè yàn àárín láyé tí mo ní rìn ní ìmọ̀ orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire. láyé ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò mà láyé orí jẹ́ ń ṣe sábàbí ire ìrìn àjò láyé yìí o orí jẹ́ ń ṣe sábàbí ire sábàbí ire ni kò ṣọmọ tó fún mi sábàbí ire ni kò ṣaya tó fún mi sábàbí ire ni kò ṣe ṣẹ́.